òun làwọn onímọ̀ ṣe ní bẹ́ẹ̀yẹn bá ṣe náàyù tó kéde òkú nítorí pé káwọn tí ó ṣe kíni àwọn tí ó kírun tí ó sì pẹ́ rẹ̀ lọ́dọ̀ kí wọ́n bá a pọ̀ tọ́lá nàbí ní ká bá ṣe pọ̀ sí níbi sọ̀látùl jánásà ó ní ládàá púpọ̀ ó sì wúlò fún òkú yìí bẹ́ẹ̀yẹn bá torí eléyìí kọ́dà bọ́ nẹ́sẹ̀sìrì tó lórí rédíò tó lórí tẹlifíṣàn pẹ̀lú gáradùn sọ̀hìn pẹ̀lú ìdí tíṣẹ̀rí àfaramẹ́yìí pé káwọn èèyàn bá fi gbọ́ òun fi pọ̀ láti wá kẹ́hùn sí la. èyí fi ń hàn wá pé yufhamu min dhalika mafhumul mukhalafa pé lẹ́yìn tá a bá ti sìnkú tán ìtumọ̀ lọ kéde ranran lórí rédíò lórí tv kò sẹ́rí fún nù sẹ̀ríà islam kò sì bálànà nàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam torí pé kéde yìí kò ní jẹ́ lè garadin sahih kò jẹ́ dìkan tí sẹ̀ríà faramama inú ká máa kéde pé ẹ wá ṣe fìdáwù àbí a máa kéde gbogójì ọjọ́ gbogbo eléyìí ó sì bá lànà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nípa báyìí irú ìta nẹ́bí ṣe yìí kò sí ní tó burú ń bẹ́ẹ̀ kọ́dà béèyàn lọ kéde irú ẹ̀ lórí rédíò bọ́lọ̀ kéde irú ẹ̀ lórí tẹlifíṣàn pẹ̀tọ̀ ẹ̀dàkùn bàbá àbáwọn ìyá àbẹ́nìkan báyìí ó sì wọ́ ọ̀sẹ́ o àá sì kírun sí i láà ní báyìí lápèjúwe. torí káwọn èèyàn ọmọ mùsùlùmí tọ́jẹ́ mùsùlùmí gidi kí wọ́n bá pọ̀ láti wá sí pẹ̀rẹ̀ eléyìí wọn bá mú irú ẹ̀ lànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ló ṣe. inú èyí tí ọba mú òun ní kéde fáàrí kéde pàtàkì jùlọ lẹ́yìn tá a bá ti sin òkú tán òun lànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam kọ́ òun lè yí tá a máa fi nùzákìl mẹ́yì tàn án lọ tá a máa wá sọ abígbà tá à ń sọ fọlọ́hún tọ́lọ́hún ọ̀mọ́ ń pò kú yìí a máa wá pariwo rẹ̀ òun ló ṣe nǹkan báyìí òun ló ṣe gbà òun lọ́sàwó ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ wí fọlọ́hún eléyìí náà ń bẹ nínú táwọn afáà ní ká jìnnà sí àbí àníyáhà kéèyàn máa wá kígbe pé a ah, ẹni tó lọ yìí òun lolóore òun olóore òun ti lọ kò sóore fún òun mọ́ gbogbo oru náàyò tó bá nítumọ̀ báyìí lọ́wọ́ náà nàbíyù sọlọ́láhu aleyhi wa sallam àni náàyì irú àwọn kéde báyìí ànábì kọ káwa náà sì jìnnà sí i eléyìí là kọ́kọ́ fíkìrù hadithi àbí hùrẹ́yìrà nípa náàyò nàbíyì sọlọ́láhu aleyhi wa sallam ànàjáṣe níjọ́ tí nàjáṣe ṣe kínni níjọ́ tó níjọ́ tó kú òun fi sọ bẹ́ẹ̀ fèlìyàwó mi lẹ́rìí máa tàfi èyí ò ní dínú pé a ah, káwọn èèyàn bá gbọ́ kí wọ́n bá pọ̀ kí wọ́n fi wá sí pẹ̀rẹ̀ èyí ò bá mu ọba lànà nàbì mu sallallahu alayhi wa sallam àmọ́ bá ti yẹ lẹ́yìn eléyìí ń nǹkan kí nǹkan ló dìhun. wa kharaja bihim ilal musalla ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì nínú hadithi yìí wa kharaja bihim ilal musalla táwọn èèyàn péjọ tí wọ́n pọ̀ tán ànábì wa ni ó yá ẹ jáde ẹ já lọ bo musalla ibi tí wọ́n ti máa kírun ayídí kìí ṣe nu mọ́ṣáláṣí wọn ò kírun sí Nàjáṣì là ní nínú mọ́ṣáláṣí ǹjẹ́ a lè wá gbọ́ yé ń bi eléyìí kẹlòmíì ọ̀ wá gbọ́ àdìsí yìí nìkan kọ́ mọ́ mọ́ àdìsí míì kọ́ wá pé bídíà ni kẹ́ ẹ máa kírun sókù la mọ́ṣáláṣí kò rí bẹ́ẹ̀ o ń bẹ́ẹ̀ nu hadithu Aisha radiyallahu anha Aisha ni ma salla nabiyyu sallallahu alayhi wa sallam ala suhaili ibn albaidọ́ illa fil masjid aisha ló sojú wọn báyìí ń lu madina ẹni ó kúnjọ náà kìí ṣẹni téèyàn ọmọ suhail ibn albaidọ́ ló kọ rẹ̀ masalasi la nabi ti kírun sí la ìyẹn ni pé a lè kírun sókú lanu masalasi kò sí wọ́n ń bẹ̀ nu sẹ̀ríà àwọn onímọ̀ ní tọ́fà tá nabi fi ni wọ́n jáde lọ mùsọ́lá ni pé bí nàjà ṣíṣe tó bó ṣe lọ́lá bó ṣe lóko tó tá ànábì sì kéde tí gbogbo èèyàn mọ̀ wọ́n ní mọ́sálásí ò lè gbà wọ́n mọ́sálásí ànábì ò tóbi ńgbà náà ni wọ́n fi wá jáde lọ bo jáde lọ mùsọ́lá àmọ́ fíkì wò hadith yìí ni pé èèyàn lè jáde lọ mùsọ́lá fódìkà àbí méjì kọ́lọ̀ kírun sí òkú là ń bẹ̀ bẹ́ẹ̀ bá sì rí i pé mọ́sálásí náà rọ̀ yín lọ́rùn láti kírun sókú là ń bẹ̀ kò sí nǹkan kan tọkọ ní kàábà lónìí ní masalasi anabu muhammad sallallahu alaihi wa sallam ọgbọ̀n bá ti lọ hajj àbí umra yóò rí bẹ́ẹ̀ wọ́n ń kírun sókù lanu masalasi dòní kò sí wọ́n bẹ̀ nu inú sunna anabu muhammad sallallahu alaihi wa sallam. fasọ́fà bihim ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú hadithi yabe horeira fasọ́fà bihim anabi wa tó wọn ní sáfù sáfù àṣekàtò sáfù ń bi sọ̀látù jànáza náà túláàsì àyíwá pé bí kò kú sí rúkú ń bẹ kò sí sùjúdù ń bẹ nǹkan kọ́sà ti dúró gátagátá fàṣọfà bihim bá a ti máa to sáfù òrùn wákàtí márààrún bẹ́ẹ̀ náà lèyẹn ó to sáfù bẹ́ẹ̀ bá fẹ́ kírun jànáza. ara nfaani ti ń ni pé ọwọ́ anu hadith anabu muhammad sallallahu alaihi wa sallam mi wípé gbogbo ẹni tí àwọn èèyàn bá kírun sí i la tí wọ́n bá fi pé sáfù mẹ́ta bí wọ́n bá wá foríjìn fún ọlọ́run ó foríjìn òun làwọn onímọ̀ ṣe máa rí i pé bí ẹ bá pọ̀ púpọ̀ ẹ̀kọ́ ni èyí tẹ́ fi to sáfù kan tí ó gùn ẹ̀ wá pínra yín ẹ̀ tó sáfù méjì ẹ̀ tó sáfù mẹ́ta ọ wà nù hadith jabir tá a kalẹ̀ lẹ́ẹ̀kejì wà kúntù fi sọ́fì tání awi thalith ara ẹ̀kọ́ tó wà ń bẹ̀ nìyẹn ẹ̀ yín bẹ́ẹ̀ bá tóbi bọ́yọ́gún ẹ̀ pínra yín sí méjì àbí mẹ́ta àmọ́ bàbá yìí pé ìmọ̀ ẹsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò síbi tí ajáli ò lè ti bá èèyàn ẹlòmíì lè sẹ́kó ju ọ̀nà àwọn mẹ́ta náà ni wọ́n wọ́n sì gbọ́dọ̀ túláàsì ní gbogbo ibi tí mùsùlùmí títí tán bá ti dé bá ẹ̀yìn tẹ́ wà lágbègbè òun túláàsì ní kẹ́sì tó bá yẹ kẹ́sì. èyí ọ̀wá túmọ̀ pé ká wá gbọ́ yé pé ká tó sáfù mẹ́ta kẹ́nìkan wá dóyìn kẹ́nìkan ó tò lẹ́yìn ẹ̀ kẹ́nìkan ó tò lẹ́yìn àsáfù kéléyìn o torí bàbá ń kírun ọ̀ràn yẹn náà àlétorú sáfù bẹ́ẹ̀ so bẹ́yìn ọba tó sáfù mẹ́ta ẹ gbọ́dọ̀ pọ̀ díẹ̀ kẹwàá pinra yín sí méjì àbí mẹ́ta ọ̀dà bẹ́ẹ̀ nù lànà anabuwa muhammad sallallahu alaihi wa sallam. ẹlẹ́ẹ̀kẹrin wàkàbàrà arba'a wàkàbàrà arba'a anabi wàkàbàrà lẹ́ẹ̀mẹ́rin èyí ni pé bẹ́yìn ọba kírun jànáza ẹ̀mẹ́ ló là kábàrà ẹ̀mẹ́rin là kábàrà. ọwọ́ nu àhàdífù míì minha àhàdífù zayd bin arqam radiyallahu anhu kama rawahu abdulrahman ibn abi layla abdulrahman ibn abi layla gba àhàdífì wàlọ́dọ̀ zayd bin arqam pé kánà zayd yukabbiru ala mawtana arba'a. فكبر يوما خمسا فقال إن النبي صلى الله عليه وسلم كان يكبرها zaid ibn arqam nínú àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ibn abi layla ní níta mà ní pé bí zaid bá ṣáájú tọ́fẹ́ kírun sókù la kábàrà mélòó ní máa ká mẹ́rin ọwọ́ adijọ́ kan zaid wá kábàrà márùn-ún àwọn èèyàn wá ń ṣe ah kí ló dé wọn ah anabi náà máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ìtọ́ pọ̀ jù òun ni kíni kábàrà mẹ́rin kò di kábàrà mẹ́ta ọ̀bá súnà anabi mu ọ̀bá sẹ̀ríà ìsìláàmù mu kábàrà mẹ́rẹ̀ẹ̀rin yìí kí là máa wá ń wí ń bẹ́ẹ̀ bẹ́yàn bá kábàrà alákọ̀ọ́kọ́ torí pé nù ẹlòmíì ìtìjú pé kí wọ́n máa dádó yọ kàn tó sẹ́yìn wọn náà ni kò ní wádìí pé kí ni wọ́n ń wí kọ́dà ẹlòmíì bá bí èèyàn bá bí ó lè má mọ̀ pé wọ́n èrú kú wọ́n èsù jáda ń bi ìrun jànáza ìrun jànáza ò ní rò kóhùn kò sì ní forí kalẹ̀ ìdúró náà lèèyàn ti kì kábàrà mẹ́rin àkọ́kọ́ bẹ́ẹ̀ bá kábàrà alákọ̀ọ́kọ́ tí ìmáàmù kábàrà tẹ́yìn náà kábàrà ẹ̀ wà ké suratul fatiha àkọ́kọ́ kábàrà nìyẹn bẹ́ẹ̀ bá ké fatiha tán kò ní di sura fatiha lásán ẹ̀ wà kábàrà lẹ́yìn fatiha yìí ẹ̀ ṣe kíni ala nabi sallallahu alayhi wa sallam èèyàn wà sá salatu fa nabi gbogbo wa salatu tó ma tó lẹ́rìí hadith anabu muhammad sallallahu alayhi wa sallam tààfin nítọ́ lẹ́rìí ni pé yàtọ̀ fún asàlátù táwọn èèyàn hun lẹ́yìn ànábì o sọlọ́lọ́hu aleyhi wa sallam èyí tó dájú mọ́ asàlátù tó wáyé láyé ànábì sí ni asọ́látù al èyí tá a máa ṣe lórí irun yẹn bẹ́ẹ̀ yẹn bá ṣe léyìí tán yọ wá tún ṣe kí ni yọ kábàrà ó di kábàrà mélòó ó di mẹ́ta lẹ́yìn kábàrà ẹlẹ́kẹta yìí adùnàáhu lil-mayyiti ṣe gbogbo àdúrà téèyàn bá mọ̀ ó ṣe é fó kù kábàárà ẹlẹ́ẹ̀kẹta bókù ọkùnrin ni obìnrin ni a ṣàdúrà fún lẹ́yìn tá a bá ṣàdúrà a wá foríjìn fún a tọrọ kí ọ wà lìjẹ́nà kọ́lọ́wọ́n sọ̀nbìyà náà kọ́lọ́wọ́n ojú ó lè dáhùn béèrè tí wọ́n bínú sàárè irú àwọn àdúrà tó àtànẹ́bí máa ṣe nù tọ̀rẹ́ lomi ọ̀ma irú àdúrà téèyàn máa ṣe fókù nítorí lè wúlò fókù nì kò sí ní tọkàn wọn pẹ̀lú à ń kọ́lé à ń ralẹ̀ à ń ra mọ́tò ti tiẹ̀ ti tán èyí tí ó wúlò fóun níbi tí ń lọ bó ni ó ṣe bá a ní kíni ní rọrùn irú àdúrà yìí la máa ṣe fókù ọlọ́run ó forí jìn ọlọ́run ó ṣe lọ́mọ àlìjẹ́nà ọlọ́run kó sọ níbi ìyá sàárè kó sọ níbi ìyá náà lẹ́yìn eléyìí ìmáàmù tún kábára ẹ̀yìn náà kábára pẹ̀lú ẹ̀ lẹ́ẹ̀kẹ́ ló ẹ̀kẹrin bàbá tí wàá kábẹ̀rẹ̀ kẹrin yìí tán àìtún lẹ́yìn ẹ̀ má ẹ̀ dákẹ́ díẹ̀ ẹ̀ bà sálámà bá a ti kírun solatul janaza nìyẹn èyí tó sì pọ̀jù nínú hadith anabu muhammad sallallahu alaihi wa sallam òun ni pẹ́ẹ́ kan la nabi ma salama nínú janaza asalaamu alaykum wa rahmatulah lẹ́ẹ̀kan péré so eléyìí ni ìlànà anabu muhammad sallallahu alaihi wa sallam gbogbo eléyìí ari nínú hadith abi huraira radiyallahu anhu ti abu huraira ni naa nabiyu sallallahu alaihi wa sallam najashi. في اليوم الذي مات فيه وخرج بهم إلى المصلى فصف بهم وكبر أربعة ننو فكي وحديثكما أوني حكم الصلاة على الغائب حكم الصلاة على الغائب كني شريعة وين أني تيو سنبتاتين كنو òkú tí ò sí níbo níbi tá a ti torí ẹ mọ́gbàgbé ìbúlá ní nàjàásí wà tá nàbì fi ń kéde kókó mẹ̀dínà habasha ní ethiopia nàjàásí wà ó jìnà púpọ̀ sí mẹ̀dínà ànábì sì ń kírun sí la ní nílùú mẹ̀dínà kí ni sẹ̀ríà islam wí ń pa ẹ̀ ohun tó fa eléyìí ni pé tó fi di pé káwọn onímọ̀ ó ṣèwádìí ìjìnlẹ̀ ń pa ẹ̀ òun ni pé wọ́n wo pé kó tó dá nàjàásí kú yìí àti lẹ́yìn ìgbà tí nàjáṣí kú kò sẹ́nìkan tá nàbì tún kírun sí i láti òsì ń bẹ àwọn èèyàn ń kú kó tó di pé nàjáṣí kú ànábì ń bẹ mẹ́dínà ara wọn ti ń kú mẹ́kà ara wọn ti ń kú tọ́ífù ànábì ò gbé ẹ jáde wá kírun sẹ́nìkan tó kú mẹ́kà àbẹ́nìkan tó kú tọ́ífù lẹ́yìn tí nàjáṣí kú tán tá nàbì kírun sí i sọ̀látùl gáíbì ìrun ẹni tí òsì ń bẹ yìí àwọn èèyàn tó ń kú lẹ́yìn bẹ́ẹ̀ wọn kò sì sákọ̀ọ́lẹ̀ pé ànábì tún wá ní ọ ọlọ́wọ́ àwọn àmọ́ ní mímọ́ fi máa jìnlẹ̀ gbádìí fi ànábì yé pé ajẹ́ pé yìí ṣàdédé jáde pé àwọn ní ẹnìkan kú bí báyọ̀ yá jáde ẹja kí sọ̀rọ̀ àtòlùkà ìbọn hàn lára tí wọ́n fàyọ̀ ń bẹ̀ ni pé nàjàṣì kú sáàrin àwọn kẹfẹ́rí kò tí ó kírun sí la gbogbo bí tá a bá rí pọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lòun lọ yẹ ká kí ní o fi jẹ́ pé gbogbo àwọn tí ń kú mẹ́kà tí ń kú tọ́ ìfù gbogbo bíi khaibar gbogbo tí ń bẹ láyé agbègbè anabi ń gbà náà anabi ò pé ẹ wá kírun sẹ́nìkan la a sì rí inú ẹni ọlọ́lá ju nàjàásí lọ tábà pàbí nàjàásí jù wọn lọ lọ́dọ̀ ni èyí ń kọ́ làwọn onímọ̀ fi máa jìnlẹ̀ wo pé àṣekà kírun fẹ́ni tí ò sí ń bẹ́ẹ̀ a máa wò síbi tó kú sí wọ́n ti kírun sí i la àbí wọn kírun sí i la bọ́bá yìí pé àwọn mùsùlùmí ibẹ̀ ti kírun sí i la kò ní ìdí káwọ́ tún wá pé ah, ẹbọ ọmọ tiwa ni àfi káwa náà tún kírun sí i la. Uh -uh ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì táwọn onímọ̀ fi ìmọ̀ ìjìnlẹ̀ wo àdìsí yìí ni pé inú kó sì jẹ́ ìta akọ́wí àbí kọ́ jẹ́ pé nítorí bí nàjàṣí ti jẹ́ ẹ̀wọ̀n tí mo ní nàjàṣí jẹ́ fún Islam nígbà tára le tilẹ̀ le máwọn mùsùlùmí ní Maka tí ò síbi tí wọ́n sá lọ wọ́n mọ̀ pé nàjàṣí èsè mùsùlùmí amẹ́nìkan ròyìn fún wọn pé nàjàṣí yìí ò kọ̀ gba àbòsí láyé kìí ṣe mùsùlùmí lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ bá lọ́dọ̀ rẹ̀ kò ní gbà wọ́n fàbòsí kàn yín báwọn ará mẹ́kà àwọn kèfèrí mẹ́kà ti wá gbọ́ bẹ́ẹ̀ wọ́n wá wá wọ́n wá di pé ta ló wọn àti nàjàsí ta ló súnmọ́ nàjàsí ju ń gbòòrò mẹ́kà wọ́n wá rí àwọn bíi méjì ká ah, àwọn eléyìí ọ̀rẹ́ nàjàsí ni wọ́n wọ́n wá rán wọn lọ bá nàjàsí pé àwọn kan sáko ń lu wa àwọn rẹ́bù kan sáko wọ́n wá bọ̀ ní nílùú rẹ̀ torí náà lé wọn padà sí ọ̀dọ̀ wa nàjàsí sì gbà wọ́n lálejò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àmọ́ ń gbòó di pé ntẹ́ bá wà ní wọn ni ah, àwa ah, lè sàdédé lé wọn báwọn ẹja gbọ́ tẹnu tiwọn náà nàjàsí wa ni wọ́n lọ ké sáwọn mùsùlùmí wa ẹni tó lídìí àwọn mùsùlùmí gbà náà ni jaafar ibn abi tọ́lib Allahu ta'ala anu, tí í sẹ̀gbọ́n aliyu ibn abi tọ́lib wọ́n wá wọ́n déwájú nàjàsí nàjàsí ní ẹja gbọ́ tẹnu wọn níbi wọn tí wọn ń sọ̀rọ̀ lógìdì wọn rí i pé omi ń bọ́lẹ̀ lójú nàjáṣí nàjáṣí ní ṣe ti gbogbo ń tẹ̀ ń ké yìí ntọ́ bá ń ti ń bẹ lọ́wọ́ tèmi náà mú ni nàjáṣí bá kọjú sáwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ bá fẹ́ máa sọ̀rẹ́ lọ kò síjà o àmọ́ ń tẹ báwa yìí kò ṣeé ṣe kò tí ì di mùsùlùmí gbà náà o ẹ fẹ́ yìn àwọn eléyìí jẹ ni ṣé ń ni wọ́n ń wí náà ni ntẹ́mi náà bìlíìfù nù ẹ̀ ni wọ́n ń wí yìí. torí náà kò sí ẹ dá wọn padà sílùú yín kò sí bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ wá ẹ máa gbé lálàáfíà ẹnìkan gbọdọ̀ fọwọ́ kankan yín bẹ́ẹ̀nìkan bá dún màhúrú mayín ẹ wá bá wọn gbogbo eléyìí ni nàìjíríà ṣiṣẹ́ kódà kó tó di kíni kó tó di mùsùlùmí irú bẹ́ẹ̀ tún wá padà gba islam ara wọn ní mímọ̀ tó wòye pé ntọ́jẹ́ ká nẹ́bi òsè báyìí bá a bá tóun náà pàtàkì pàtàkì nítorí ẹ̀sìn là ń wí o. kìí ṣe pé nàjàásí bùn wọn lówó o kìí pé nítorí nàjàásí jọba o àmọ́ nítorí róòlù tí nàjàásí tó ní nípa kíni nípa islam àtàwọn mùsùlùmí bá a bá rẹ̀ nítorí bẹ́ẹ̀ náà kọ́dà bí òjọba kọ́dà bí òjolówó wọn lọ lẹ́tọ̀ọ́ ká kírun sí òun náà la kọ́dà bí òsín nílùú tí a ti fẹ́ kírun sí la. Si àmọ́ tó bá yẹ lẹ́yìn ìdí méjèèjì yìí kìí ṣe gbogbo èèyàn láwa pé lamọ́yìn kúndì kan yá jáde ẹja kí solatul gaida kò bá mu bẹ́ẹ̀ hada wallahu alam wa sallallahu wa sallam wa barak ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم ilé tí agbára ọlọ́njẹ́ olùfún wa tó ká mọ́ gba àkókò ma lọ́kẹ́ ọjọ́ tí lọ kí. ọdún lọ ti máa ń kí ẹran jẹnáìzà ǹjẹ́ ó lẹ́tọ̀ pé ká ní pé àwọn yẹn tó sáfù tẹ́nìsì mọ̀ ni pé majority ní inú gbòòrò wọn àmọ́ nǹkan tí wọ́n máa ń sọ lẹ́yìn ìgbà tí wọ́n bá pé الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ọlọ́run ọ̀sán oníbèrè lẹ́sàn dáadáa òdodo ni àfa oníbèrè sọ èmi náà ti wí lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ tí ó kàn tó ìtìjú pé àti wàá gbọ́ kí n wá pẹ́rù mi ọ bẹ́ẹ̀ ẹ̀sìn òsì ní mo dàgbà àbí mo lajú àfikẹ́yìn ọkọ̀ ọ̀ so àmọ́gẹ́ bí ìbéèrè tá a fa béèrè kò sí tó burú pé a bá wà ní ibì kan tó ń tọ́ ẹ dákun ìrun jàǹdàzà la fẹ́ kí o báyìí báyìí la máa wí níwọ̀n bá tí ò ní gbásìkò èyí ò burú kakọ́ àwọn èèyàn náà. sàmú alaykum tula nípa ìrun jàǹdà ìsì tẹ̀sán yìí káàsù ń pè ìmáàmù kábàrà ṣé ọ̀nà mẹ́rin tí mọ́mù ti kábàrà yẹn láti máa ṣe wọ́n fún ìyàdé àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tí a bá ń ṣe àdúrà fún òkú yẹn sí àlè fi yorùbá ṣe tó yẹ ẹlẹ́ẹ̀kẹta ẹni tó jẹ́yàn lówó tó yẹ pé ó ti fìtínà yàn lórí owó tó jẹ́yàn débi kí èèyàn ṣètò ayé ayépéyàn ò ní gbà mọ́ sòtò bá padà á péyàn pé kéèyàn á gbowó yẹn tí ẹ ti yàrá péyàn nígbà kéèyàn mọ̀ gbà lálẹ́ kìá mọ́ ìṣẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ ń padà mọ̀ gbà kàmí lálẹ́ kìá mọ́ kọ́ mọ́ gbà lọ́wọ́ rẹ̀. الحمد لله um, kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé uh, ọlọ́run ọ̀sán níbèrè ìlẹ́sàn dáadáa nínú tí ọmọ ń fa èdè àyèdè nílòótọ́ pé ìgbò lákàwọ́ sókè torí ẹlòmíì máa fi wé ìrùn ẹ̀ẹ́dẹ́yìn ìrùn ẹ̀ẹ́dì tó ipá kábàrà méje níraka alákọ̀ọ́kọ́ akabara mẹ́fà níraka ẹlẹ́ẹ̀kejì tá a sì máa gbé ọwọ́ sókè ǹjẹ́ bẹ́ẹ̀ nìrun jànáza la nìrun jànáza yìí tọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ hadith anabu muhammad sallallahu alayhi wa sallam ni pé kabara alákọ̀ọ́kọ́ ònìkan là á gbé ọwọ́ sókè gbogbo kabara mẹ́tẹ̀ẹ̀ta yòókù èèyàn máa kabara kò ní gbọ́wọ́ rẹ̀ kó ní ìgbáàyà rẹ̀ so wàlláhu alam kí ni bẹ́ẹ̀rẹ̀ kejì náà. Eh, alásìlù ni pé kéèyàn ọkọ larubawa kò fi ṣàdúrà bá nàbì tí ma ṣe tó bá yẹ pé èèyàn wà in the process pé ń kọ lọ́wọ́ kìí pẹ́ ni tí ó ti wá ní yorùbá làwọn máa lò àmọ́ ń kọ lọ́wọ́ kò tí ì mọ̀ ọ́ kò burú kọ́ máa fi yorùbá ṣàdúrà bọ́bá kẹrùn jànáza tó bá sì ti mọ̀ ọ́ kọ̀pẹ́lẹ́ yìí tí kọ́ máa ṣe bá nàbì tí ní ẹni tó jẹ́ èèyàn lówó àbí ok ẹni tó jẹ́ èèyàn lówó ó fìtí náà èèyàn bíi báwo ṣé kò tètè dáwó yẹn padà ọ mm-hmm. padà lóhùn ní pé kéèyàn wá gbà alakule xaal tɔba yi kpe ibi tí ìdájọ́ sariya wà ní anabi ní matulul gani yi zulmun yuxilu cirdohu irú ẹni báyìí kéèyàn gbé lọ lé ìdájọ́ sariya ni kí sẹ̀rí ò ṣe ń ti ọba tọ́ sí i àmọ́ tí ọba ṣẹlẹ̀ yìí òun gbogbo ògbà tó bá lòun ṣe tán àti fún yàn lówó à ń gbowó mi máa kì í àmọ̀ ní ma gbà hàn èyí ò kèé sọ̀rọ̀ irú ẹni báyìí kọ́dà bá bá rí ẹni tó bá wí bẹ́ẹ̀ tó bá ipò òun ni ọ̀gbá kírú ẹni yìí kọ́ da sínú ilé rẹ̀ torí pé kọ́ mọ̀ gbé lọ àlìkìyàmọ̀ bẹ́ẹ̀ ń tiẹ̀ àmọ́ pé ẹ̀ ẹ̀ nígbà mọ́ dá àlìkìyàmọ̀ à. kódà kò yẹ kí irú ọ̀rọ̀ báyọ̀ jáde lẹ́nu mùsùlùmí torí pé ẹwù bá ọlọ́run bá ti ròyìn àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ruhamau bainahum torí ẹni tí ń sọ̀rọ̀ yọ yẹ kọ́ mọ implication pé ìyẹn máa gbà lálìkìyàmà ìtumọ̀ ẹni pé ọgbàrún tiẹ̀ ọgbàwẹ̀ rẹ̀ ọgbà àzàkà rẹ̀ kò yẹ kí mùsùlùmí ronú bẹ́ẹ̀ sí ọmọ ìyá ṣẹ̀rí àgbédájọ́ kalẹ̀ irú ẹni tó bá ṣe báyìí tó lówó tí ọ̀sán ó ní ti ṣẹ̀rí àní bọ́bá yìí pé ibi tá a ti ń lò òfin ọlọ́run ni ó ní ti ṣẹ̀rí àní ká ṣe bí ọba ti wá sí yẹn kí mùsùlùmí ọ láàánú ara wọn lójú rọ́ṣàmáú bainahum gbogbo ìgbà tó bá lóun ṣe tán òun fẹ́ dá padà kí mùsùlùmí ọ gbà Allahu a'lam. ọ̀kan náà sísítà ni ó béèrè béèrè sọ̀rọ̀ wọn ní ìgbà tẹ sọ̀rọ̀ kúlẹ̀ kan pé ọ ní ìjẹ́ téèyàn bá kú fún yàn ṣé téèyàn bá kú fún yàn ṣó tọ́ fún mùsùlùmí kó sunkún lórí òkú yẹn àbí ò dá. hadithi yìí àìṣe bẹ̀rẹ̀ kitabul janaizi ni inshàlá gbogbo orú bẹ̀rẹ̀ báyìí ni èsì ọ̀ padà wá lórí ẹ̀ kí ló yẹ irú ẹkún wo lèèyàn lè sun irú ẹkún wo lèèyàn ò lè sun gbogbo ẹ̀ ní ọ wà nù hadith anabu muhammad sallallahu alaihi wa sallam but gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè. ẹkún sunsun tọ́jẹ́ tọ̀bí àwọn ọmọ èèyàn pé ah, bínú yẹn bá ń bàjẹ́ kómi ọmọ bọ́ lójú ẹ̀ kò sí ní tó burú mbẹ̀ ẹkún tá a pé ah, bínú yẹn bá omi ń ṣe kíni omi ń bọ́ lójú ẹ̀ amẹ́kùn ìmọ̀ sọ̀sọ́kúsọ òun ni nìyáhà ìmọ̀ wa ké apàdà kanu hadithi anabi sọ àwọn nǹkan kan tó lo sẹ́kún di haramu ara ni ní ìmọ̀ sọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu òun ẹ̀sì ṣe ká ẹ̀sì ṣe kíní gbogbo eléyìí òun kódà èèwọ̀ ni. insha allah bàbá padà ka hadith débẹ̀ bọ̀ tí kò ní béèrè yọ ọmọ pé ẹkún ti àdámọ́ ọmọ èèyàn anabu muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí ọ̀kan náà àwọn ọmọ ọmọ anabi ń pọ̀ káàkú anabi gbé lọ́wọ́ bọ́mọ yìí tí wọ́n ń jẹ̀rora ọmọ kékeré tí ń jẹ̀rora ikú tẹ́mi rẹ̀ sì fi wá bọ́tà ànábì ń wo báyìí omi wá ń bọ́ lójú ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn sọ̀hábẹ́ wa náà yàrá rasulallah ànábì omi ní ń bọ́ lójú rẹ̀ yìí ànábì wa ń dá lóhùn pé omi ti ń bọ́ yìí rahmatun kataba allahu alal ibad àánú tí o gbọ́dọ̀ má sí lọ́kàn mi ọmọ ìwọ ọmọ kọ́ máa pọ̀ ká kú kó sì fi kẹ́mi ó fi máa bọ́ lọ́rùn ẹ̀mí àánú yẹn gbọ́dọ̀ wà lára. gbogbo mùsùlùmí irú ẹkún báyìí ni ò burú bínú yẹn bá bàjẹ́ tómi bọ́n lójú ẹ àmọ́ má sọ̀sọ́kùsọ òun ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ Ibrahim rọ́bì allahu anhu ńjọ́ tí Ibrahim kú ànábì ní inna al wa omi ń jáde lójú inú wa bàjẹ́ wal yahzan kọ́dọ̀ kan wa gan ọ bàjẹ́. lórí ikú tí wọ́n bí ibrahim ṣe kú yìí àmọ́ lánà kóòlù ilà àmọ́ yóò di rọ́bànà àmọ́ nǹkan kan ò ní jáde lẹ́nu wa yìí àfi tí ó yọ ọlọ́wọ́n bá wa nú. inna bẹfẹ̀rọ̀ kíkà ya ibrahim mahzunun ìwọ ibrahim fífi ilẹ̀ tó fi wá lẹ̀ yìí ọba wa nú jẹ́ ojú wa omi ọ̀jáde ń bẹ̀ ọkàn wa gan bàjẹ́ àmọ́ lánà kóòlù ilà àmọ́ yóò di rọ́bànà. a àníjẹ́ kí nǹkan kan jáde lenu wa àfi tí ó yọ wọ́ lọ́wọ́ bá nù eléyìí ni ó yànjú ẹ pé irú ẹkún wo ni sẹ̀rí àgbà láyè irú ìtọ́rẹ́ ma máa sì gbọ́ lóòótọ́ ìsìláàmù ò pé kéèyàn yọ̀ dájú ìsìláàmù ọ̀kọ́ wa ká ṣe kínni ká ya ọ̀dájú ẹlòmíì ó ní súnà náà ló ń gbọ́ yé débẹ̀ yóò ní náà ló débẹ̀ kódà ibi tó yẹ fi àánú hàn gẹ́gẹ́ bí ọmọ èèyàn òun la wí anábọ̀ muhammad wa omi ń jáde lójú anabi sallallahu alaihi wasallam ní kaanu ọmọ tí ń kú yìí kára pé ọ̀yáyá àkílẹ̀ ń gbọ́ gbé kíní ta gbogbo nǹkan ló ní oníwọ̀ntúnwọ̀nsì kọ́mi kínú ọmọ èèyàn bàjẹ́ bíbànújẹ́ bá ba inú àdámọ́ ọmọ èèyàn ni àmàlà nàkúlù ilà máa yurdi rabbana ànífẹ́nu wa yìí sọ ntí wọ́n fà bínú ọlọ́run fún wa àti fẹ́ni tó kú náà. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين كبر حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهما كبومتنا أو أحاديثنا عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم صلى على النجاشي فكنت في الصف الثاني أو الثالث عن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم صلى على القبر بعدما دفن فكبر عليه أربعة عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كفن في ثلاثة أثواب أثواب يمانية يمانية بيض, بيض فسحومي سحومي سحولية ليس فيها قميص ولا عمامة عن أم عطية الأنصارية قالت دخل علينا رسول الله صلى الله عليه وآله وسلم حين توفيت حين توفيت بنته زينب قال اغسلناها ثلاثة أو خمسة أو أكثر من ذلك إن رأيتن ذلك بماء وسدر إن إن رأيتن ذلك بماء وسدر وجعل وجعل وجعلنا في الآخرة في آخرة كافورا أو شيئا من من كافور فإذا فرغتن فآذني فلما رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد حديث قوني أني بمشيئة الله نريد <clears throat> الجنائز تياتي برير لا تجي جناني عن جابر, عن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم صلى على النجاشي فكنت في الصف الثاني أو الثالث حديث جابر يي ọjọ́ hadith abi huraira ta kàn jẹjọ nípa apá àwọn méjèèjì ń dá lórí bá nàbì ti kírun sí ànàjáṣí la àti sọ fúnra wa man huwa ànàjáṣí yorùhìmahulọ ẹni tí ń jẹ́ ànàjáṣí ọba ìlú habasha ìlú tá ń pè ní òun ló di ethiopia lónìí ọba abẹ ní anajashi aleyhi rahmatulah jaabir ibn abdullahi ni níjọ́ tá nabuwa muhammad sallallahu alaihi wa sallam tá nabi kírun solatul ghaibi lé anajashi kuntu fi sọfi thani awu thali jaabiru ni inú sáfù ẹlẹ́ẹ̀kejì àbí sáfù ẹlẹ́ẹ̀kẹta ọ̀kan ni mo wà nù méjèèjì anifikiru hadithi yìí ni pé òun làwọn afáàfin ní yustahabu ọ̀dà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kírun sókù la kẹ mọ́tò sáfù kan kẹ jó ju sáfù kan lọ bẹ́ẹ̀ bá tó yẹ òǹkà tó lè tó sáfù tó pọ̀ a sọ ilé yìí láti pàkíyèsí ara wa pé èyí wọn wá pé kéèyàn má ju mẹ́ta lọ kọ́ wa pé wọ́n ní kí sáfù ọ̀pọ̀ kọ́ wa pé èèyàn kọ̀ọ̀kan ni ó dùn ó ní sáfù kọ̀ọ̀kan àmọ́ bẹ́ẹ̀ bá pọ̀ ẹ̀pógún ẹ̀pógójì àbí jù bẹ́ẹ̀ lọ ọ̀dà púpọ̀ kí sáfù tá a fi kírun sókù la kọ́mọ̀mọ̀ ní sáfù ẹ̀yọ̀ kan ẹ̀tọ́ sáfù méjì ẹ̀tọ́ mẹ́ta mẹ́rin márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ra nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ òye wa pé irun kíkí sí òkú la bí ìgbà tá à ń sì pẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni ànábi ní bẹ́yàn tó bá sì ṣe pẹ́ òkú lọ́dọ̀ ọlọ́run bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ló ṣe ṣe kọ́lọ́run ó sì ju àánú wo irú òkú bẹ́ẹ̀ nípa báyìí náà láàfin mọ̀ pé àṣekè ṣe ń tọ́ da ní ntí ọ̀sáàbà ń bì yìí pé bí òkú bá kú àwọn kan ni wọ́n máa kírun sókú la àwọn abáyá àwọn àgbàlagbà àbíjàmọ́ mọ́sálásí ẹlòmíà ò tiẹ̀ mọ́ pé nínú ìwọ̀ tó kú yìí ní lọ́rùn òun gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí òun ni kéèyàn ó kírun sí i la tí a bá wá kírun sókù la àti sọ fúnra wa ń jẹjọ ká má tún máa tún wí padà kí lèèyàn máa ké ẹni tí ọba wa bóyá kó béèrè lọ́wọ́ àwọn tó wá raka kábàrà mẹ́rin tá a máa kábàrà níbi sọ̀látùl jànáza ó ní nǹkan kọ̀ọ̀kan tí mùsùlùmí gbọ́dọ̀ máa wí ń bẹ èyí kan dákẹ́ lẹ́yìn imam ní baba kábàrà alákọ̀ọ́kọ́ a kè suratul fatiha tí ò ní súra nù. No bàbá kábára pẹ̀lú ìmáàmù lẹ́ẹ̀kejì a wà ṣe kíni asọ́látù alànàbí yí sallallahu alayhi wa sallam asa salatu fún annabi bí ìmáàmù bá kábára lẹ́ẹ̀kẹta tá a bá kábára a wà bẹ̀rẹ̀ sí ní sàdúà fún òkú yìí gan bí ìmáàmù bá ti wá kábára lẹ́ẹ̀kẹrin ntí ìmáàmù ó ṣe àtàwátá wà lẹ́yìn ẹ̀ ni pé kákan rárá kóra dó díẹ̀ káwá sálámà lẹ́yìn kábára àsìjò yé wa pé kábà sálámà ìrun jànáza ọ yàtọ̀ fún ìrun tá a máa kí ìrun tó ní rùkú tó ní forí kanlẹ̀ ìrun jànáza àìrùkú ń àìforí kanlẹ̀ ń bẹ bẹ́ẹ̀ ọba sì sálámà ẹ̀ẹ̀kan péré asalaamu alaykum wa rahmatulah sí ẹ̀gbẹ́ ọ̀tún báyìí ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní máa kírun jànáza tó sì fi kọ́ gbogbo àwa mùsùlùmí náà láti máa kí i. حديث إليكتا عن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم صلى على قبر بعدما دفن فكبر عليه أربعا حديث ابن عباس يقول أن قبا يونسي ابن عباس أتي بباري العباس بن عبد المطلب ó tún kọ́ ياتو ní حديث tó yàtọ̀ أبي تارين حديث جابر رضي الله عنهما ibn abbas lóhun òun ó sojú òun òun rí báyìí láyé anabu muhammad sallallahu alaihi wa sallam sọlá àlà kọbìrin anabi kírun sí sàárè òkú kan la ìyàtọ̀ eléyìí sádìítu jábìr àtàdìítu àbí hùrẹ́rà ni pé kìí ṣe pé sàárè nàjáṣí ń bẹ́ mẹ́dínà o ibi tí nàjáṣí kú sí ní habasha ibẹ̀ náà ni wọ́n sin sí àmọ́ anabi kírun sọ̀látùl gáíbì ìrun tá a máa kí sí òkú tí ò sí ibi tá a ti ń kírun sí la pẹ̀lú àwọn májẹ̀mú tírú ẹ̀ fi lè wáyé tá a ti ṣàlàyé fúnra wa ń jẹjọ́ àmẹ́lẹ̀ yìí ibn abbas ní òun tó rí ìṣesí mi tó ṣe pé kèé ṣe òkú ni wọ́n gbé síwájú anabuwa muhammad sallallahu alaihi wa sallam àmẹ́ni yìí wọ́n ti sin ó ti wà nù sàárè rẹ̀ anabi kírun sí sàárè. Si, hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ lélẹ́yìí ńbẹ́nu sahih bukhari ńbẹ́nu sahih limami muslim òun làwọn afáàfin máa pé ìyàtọ̀ ń bẹ láàrin asọ̀láàtù ilà alkọ́bìrì wasọ̀láàtù àlà alkọ́bìrì asọ̀láàtù ilà alkọ́bìrì ó yàtọ̀ fún asọ̀láàtù àlà alkọ́bìrì asọ̀láàtù ilà alkọ́bìrì haramu ni kéèyàn ó kírun kó fi sàárè sí kíbla haramu nínú sharia islam àmọ́ asọ̀látú ala alkọbìrì kákíhùn òkú sẹ́ni tí ń bẹ nù sàárè nínú súnà nàbí lélẹ̀ ìwà sallallahu alayhi wa sallam a ti sọ pé ntí irun òkú fi yàtọ̀ fún irun tá a máa kí ni pé kò sáà ń rúkú ń bẹ́ẹ̀ kò sáà ń sàjádà ń sòjádà ń bẹ́ẹ̀ gbogbo irun tí ọba ti di pa ń rúkú à ń forí kanlẹ̀ èèwọ̀ ni kéèyàn ó kí i ní ìtẹ́ òkú èèwọ̀ ni kéèyàn kírùnrún báyìí mọ́sálásí lẹ́wà ní ilé ni kí wọ́n sìnkú síbi ẹ̀ ń kọjú sí èèwọ̀ ni nínú sẹ̀ríà islam àti sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam àmọ́ yàtọ̀ sí pé ẹni yìí fún di kan tá a padà dárúkọ kìí ṣe gbogbo òkú náà la máa wá pé sàárè rẹ̀ dẹja kírun sí la ó ní sábàbí kí ló ṣẹlẹ̀ ni pé láyà nabuwa muhammad sallallahu alayhi wa sallam obìnrin kan bẹ wọn lòun ní ma gba ilẹ̀ masalasi anabi sallallahu alayhi wa sallam tẹnì kan kì í ṣe pé nìkan gba ṣiṣẹ́ pé wọ́n ma gbalẹ̀ àmọ́ náà sáwọ́ pé kí lòun èrò ju rí ọlọ́run káwa náà kẹ́kọ̀ọ́ bí eléyìí o tọ́rẹ́ lomi ọmọ wò kó dìgbà téèyàn bá tọ́ba lówó tọ́ba dolówó kó tó lè ṣètọ́ lọ́hùn ẹlòmí ọ̀rọ̀ pa ni ọba kéwù nìkan ló lè máa gbalada ló lè máa ṣètọ́ lọ́hùn gbogbo ntọ́lọ́hùn bá fún yàn kéèyàn náà ronú pé bí n tiẹ̀ lówó bí n tiẹ̀ kéwú èmi náà ń wá àlìjánná kí lèmi náà wá arábìnrin yìí ó wo pé kí lòun náà ó fi rojú rí ọlọ́run ẹgbẹ́ kí ni ń ṣe òun bá níṣẹ́ pé ilẹ̀ mọ́sálásí anabi sallallahu alaihi wasallam kan ju nǹkan kan lẹ̀ òun lòun ọ̀ máa kó tẹ́nìkan ò sì bẹ̀ wọn. arábìnrin yìí wá ń ṣe bẹ́ẹ̀ kẹ́nìkan ó kí wọn anabi sallallahu alayhi wa sallam obìnrin kan lásánlásán kan nìkan gbálẹ̀ ni wọ́n pè é níjọ́ tí arábìnrin yìí wá kú radiyallahu ta'ala anha níjọ́ yẹn làwọn sàábé wa mọ̀ pa nẹ́bi mọ̀ nígbà tá nẹ́bi wa rí i pé ah, ilẹ̀ yìí eh, kèé ṣe báyìí ànẹ́bi wa béèrè pé arábìnrin tí máa gba ilẹ̀ mọ́sálásí yìí ńkọ́ allati kanat tuqimmul masjid ẹ̀ǹtí máa mú kò ma ìdọ̀tí kò mọ́sálásí arábìnrin yìí kọ́ àti rí pẹ́ tànàbí bí àwọn sọ̀hábẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńláńlá ń bẹ ń bi eléyìí pé bó tilẹ̀ wù kéèyàn wà nípò tó ga tó ọ gbọ́dọ̀ máa jẹ́ kí n tọ́ kan àwọn tí ń bẹ ń sàlẹ̀ ń kọ́ máa fún wọn la pé òun náà kà wọ́n kún anabuwa muhammadu sallallahu alaihi wa sallam àwọn torí ẹ gbọ́ ń bi tá a bá ti ń ka hadith yìí lọ pé àwọn sọ̀hábí ń gbà náà rò parábìnrin yìí lè nípò kan tó bá wọn lọ́dọ̀ ànábì bẹ̀ńlẹ̀ yọ ọmọ béèrè ẹ̀ ó ti kú wọ́n kírun sí i la wọ́n lọ sin ànábì ọ̀gbọ́ sallallahu alayhi wa sallam ànábì wa béèrè pé arábìnrin yìí ń kọ́ à wọ́n ní ó ti kú àà ànábì sallallahu alayhi sallam ní níjọ́ wo wọn níjọ́ báyìí báyìí à afala adantumuni afala akhbartumuni èsì tẹ̀ jẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí ka àwọn náà láyà pé àwọn ọmọ pé obìnrin obìnrin kan ti ń kàn ń gbálẹ̀ sallallahu alayhi wa sallam ẹ wo wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn wá tọrọ yọ̀ǹda lọ́dọ̀ anabi pé àwọn náà màmá ṣe bẹ́ẹ̀ wọn ni kunta kunta sọ iman kọ ìlà kunta sọ iman kọ ìlà pé ńjọ́ tóbìnrin yìí kú arípọ̀ ń gbàwẹ̀ ńjọ́ náà ìwà anabi sallallahu alayhi wa sallam sa'iman qa'ilan oorun téèyàn sì máa ń sùn lọ́sàn-án tá à ń pè ní kẹ̀lú láwọn àsìkò ìgbà tí òun sùn lọ́wọ́ òun lárábìnrin yìí kú. àwa wo pé ká má ní ọlá ọ̀n gbààwẹ̀ ọ̀wà lójú oorun àwọn wa mọ̀ pé ọtí ẹ̀ wá ọyẹ bẹ́ẹ̀ irú obìnrin yìí àbá wa tiẹ̀ wá wí fún ọ lẹ́yìn ìgbà tá a sin tán wọn wí nǹkan kan fún anabi sallallahu alaihi wasallam anabi wa ni dulluni ila qabriha anabi ni n bolẹ̀ sinsin ẹ mi lọ sàárè rẹ̀ sallallahu alayhi wa sallam káwa náà kẹ́kọ̀ọ́ nbí eléyìí anabi nù sallallahu alayhi wa sallam ẹni da dájú nù gbogbo ẹ̀dá ẹ̀ńtọ́lọ́ ń gbàsẹ́ rẹ̀ jù obìnrin tí ń gbálẹ̀ lásán tẹ́ àwọn fojú wo pé obìnrin yìí la máa ṣe dààmú anabi àmà jí lójú oorun anabi ni dùlú ní ila qabriha ẹ mú mi sóńbi ẹ sinsin wọn wá mú anabi lọ ibi sàárẹ arábìnrin anabi wa ni kí wọn wọn kóra dó irun tá anabi ò rí kìsì la tí wọn fi sin fasọlá alakọbìrì ha anabi wa kírun sí arábìnrin yìí la lẹni tó ti wà nù sàárẹ àkọ́kọ́ ntí akọnu eléyìí ni pé nu fíkìw hadith yìí òní pé gbogbo ntọ́ba lè fà gbogbo òdì tọ́ba lè fà ti sin òkú mùsùlùmí àìwú mọ́ bọ́bá ipọ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ànábì ó ní ẹwu kí n kírun sí la òun làwọn onímọ̀ fi wá mú dájọ́ fíkì wàá mú bẹ̀ pé èèyàn kan kú síbì kan àwọn mùsùlùmí bẹ́ẹ̀ wá wò pé ah, ọmọ ìyá wa ni a ti sìn kẹ́nìkan wá dìde ń lu wọn pé ẹ lọ́ọ́ wú wa kọ̀ bá lánàá nẹ́bà muhammed sọlọ sọlọ mu ntọ́ba ti lè mú wọn bọ̀ àṣírí òkú mùsùlùmí tí wọ́n ti sìn ẹ̀tún lọ́ọ́ wú wa kò sínú lànà anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí o bá ṣe kó nídìí kan pàtàkì àmọ́ gbé àwọ̀ lè gbà kọ́ máa wá kẹsìn síbẹ̀ ń abẹ́nìkan bẹ tó yẹ kó rí tí ò tí ì rí àà kọ́dà irun tí ó wúlò fún kú igan anabi ò torí rẹ̀ wú anabi ni wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam fasọ́lá àlá kọ̀bìrìhà anabi wa kírun sí arábìnrin ìlà nínú sàárè rẹ̀ bẹ́ẹ̀ náà inú fíkì hadith yìí kún mẹ́ni pé bàbá wo lẹ́yìn obìnrin yìí tá nẹ́bi kírun sí sàárè rẹ̀ la kò sínú àkọọ́lẹ̀ pé ẹlòmíín wá kú mẹ̀dínà ànẹ́bi ni ẹ mú un sóńdì sàárè rẹ̀ ìyẹn ni pé ká má wàá gbọ́ ilé yìí pé súnà ni gbogbo sàárè ni ká má wàá lọ kírun sí òkú la ń bẹ̀ ẹgbọ́ di tá nẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam tá nẹ́bi torí ẹ̀ kírun sí obìnrin yìí la ànẹ́bi ọ̀kọ̀ráyè kírun sí arábìnrin yìí la ó sì mọ̀ pé bọ́lọ́run bá ń gbà pé gbogbo àwọn sọ̀hábẹ́ ìpẹ́ tòun lọ́dọ̀ ọlọ́run yóò tún nípọn yóò wúlò farabirin yìí ju ti àwọn sọ̀hábẹ́ yòókù lọ. nípa báyìí tọ́ba yìí pé mọ́síláhà dáadáa kan la rò pé yóò tọ́ sókù yìí ń bẹ̀ gbà ó nìkan là á tó máa lọ kírun sókù la o. a ẹnìkan ń bọ̀ wá bóyá àfa àtọ́jẹ́ olùbẹ̀rù ọlọ́run ojú ń sún náà wọ́n wá dé wọn ni a sì ti sàárè rẹ̀ kó kírun sí la kọ́dà bí òdéńjọ́ náà bódéńjọ́ kejì bódéńjọ́ kẹta àwọn kan ní bókú bá ti dẹ̀yìn oṣù kan èèyàn gbọ́dọ̀ kírun sí òkú la mọ́ àmọ́ kò lẹ́rìí torípa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ àánú hadithi mi pé àwọn suhadáwò òhudu àwọn tí wọ́n kú sógun òhudu anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ọdún mẹ́jọ sallallahu alayhi wa sallam anabi kírun sí wọn la bàbá ní ká wo tàwọn eléyìí náà ọjọ́ tarábìnrin yìí náà ńjọ́ tí wọ́n sin wọ́n ìjà nàbì kírun sí wọn la àyè kírun sí shahidul marakala ẹni ọba kú sójú ogun ara ntí ọjẹ́ tó fi yàtọ̀ sí gbogbo òkú yòókù ni pé kọ́dà ewé wọn anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn tó kú sójú ogun bí anabi ní tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tí ń bẹ lára àwọn ẹni náà ní ẹ̀sìn wọn torúbọ́ bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ẹ̀jẹ̀ yóò di misku turari olóorun tí wọn ò fi máa yàtọ̀ sí gbogbo àwa yòókù nípa báyìí ànábì òkèrùn sí wọn la tẹ́lẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìmọ̀tọ́lọ̀ ń fi mọ ànábì táwọn ọmọ ńgbà tó tó bí ọdún mẹ́jọ lẹ́yìn ìgbà ni ànábì sallallahu alaihi wasallam tún kírun sí ibi tí wọ́n sin la ní kúkúrú ni pé fíkì hadith ni pé bí di pàtàkì bá wà tari pé òkú yìí ọjà ń fà ní bẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun nìkan lèyàn tó lè wá dìde pé ah, ẹja lọ bí sàárè ẹja lọ kírun torúkọ ma wà di pé ẹni ó ti kírun bọ́ bá dọ̀sẹ̀ kọ̀ọ̀kan àbóṣù kọ̀ọ̀kan yóò ní ẹ máa já lọ kírun sí sàárè lamẹ́yìn bídíà lélẹ́yìí eléyìí ò sí nù súnà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam. arábìnrin yìí náà ń jọ́ta nàbì ti kírun sí i láàyè àtúngbọ́ pé ń gbò tún dẹ́yìn ìgbà kan àbódìínà ọdún àbódì kan ànábì tún ní ẹ máa kírun sí la torí náà ká gbọ́ hadith ànábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ká gbọ́ yé kásì mọ̀yàtọ̀ láàrin ìrun tó ní rùkú tó ní forí kanlẹ̀ òun la lè kí nínú sàárè nínú itẹ́ ìrun tó ní ìrun tí ò ní rùkú tí ò ní forí kanlẹ̀ òun nìkan la lè kí ń bo la lè kí ní tẹ́ àmọ́ ìrun á forí kanlẹ̀ á rùkú ìrun ọ̀ràn yẹn ni ìrun náfìlà ni èèwọ̀ ni kéèyàn ó kí nínú tẹ́ àbí kí sàárè ọwọ́ à àbí tẹ̀yàn kọjú sí. Si so ká mọ̀ yàtọ̀ láàrin ìdájọ́ méjèèjì kọ́lọ́n kò ṣe àlékún mọ̀nà fún wa. fàkàbàrà àléhì àrùbàá ara fíkì hadith yìí náà ni pé àsìkò síyàtọ̀ ń bẹ̀ nínú sẹ̀ríà ẹ̀rí òkú wájú ẹ̀ ń kírun sí i láàbá yìí àbí kò sí ń bẹ̀ irú nàjáṣí ẹ̀ kírun sí i ń bẹ̀ àbíran ẹlẹ́ẹ̀kẹta ó ti wà nínú sàárè lẹ́kírun sí lá kábàrà àléhì àrùbàá arba'a kábàrà mẹ́rin náà gbogbo wọn àtẹni tí òkú ti ń bẹ ńlẹ̀ àtẹni tí ò sí ń lu tẹ́ ẹ ti ń kírun àtẹni tó ti wà nù sàárè tí di kan wà tẹ́ ẹ fi fẹ́ kírun sí sàárè rẹ̀ gbogbo ẹ̀ kábàrà mẹ́rin péré wọn là nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin yìí náà kábàrà ala qabriha arba'a ẹ̀mẹ́rin náà là nẹ́bi kábàrà sí sàárè arábìnrin radiyallahu ta'ala anha. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كفن في ثلاثة أثواب يمانية بيض سحولية ليس فيها قميص ولا عمامة عائشة يلا وكي ألم بقو كيونسي ونلقى حديثي و أن رسول الله صلى الله عليه وسلم كفن في ثلاثة أثواب aisha nígbà tá anabi wa muhammad sallallahu alaihi wa sallam sípò padà tá anabi jalaisi sallallahu alaihi wa sallam aṣọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi sin anabi èyí ò nípa sọ tá a máa fi bo àṣírí òkú lẹ́yìn ìgbà tá a bá wẹ̀ tán oníran oríṣi aṣọ mẹ́ta aṣọ mẹ́tẹ̀ẹ̀ta yìí bíi dùn funfun sí ní mẹ́tẹ̀ẹ̀ta thalathatu athwabin yamaniya inú àwọn aṣọ tí wọ́n máa ń ṣe láti ilẹ̀ yaman ìtumọ̀ yamaniya nìyẹn ìlú tá ń pè ní aliyaman òun náà tún ní aliyaman ìlú kan náà méjèèjì ń jẹ́ aṣọ tí wọ́n fi sin anabu muhammad sallallahu alaihi wa sallam kọ́dà láti ilẹ̀ yaman ní irú aṣọ náà ti wá àmọ́ aṣọ funfun ni ó sì jẹ́ mélòó ó jẹ́ mẹ́ta sahuliya ìtumọ̀ ni pé ó funfun nigínigín. Nigin tán bá ní bílù òfunfun náà ni bàbá tó wá ní sàhùlíyà ìtumọ̀ rẹ̀ ní pé tó funfun gbòò laysa fiha qamisun wala imama aisha ni ngbà wọn sin anabu muhammad sallallahu alaihi wa sallam aṣọ mẹ́ta tí wọ́n fi sin yìí kò sí kíni ń bẹ́ẹ̀ kò sẹ́wù tá a máa wọ̀ sókè ara ń bẹ́ẹ̀ wala imama kò sì sí láwà ní ń bẹ́ẹ̀ èyí ò ní pé bàbá fẹ́ sin òkú òkú mùsùlùmí èyí tó dáa jù òun lè tọ́ lọ́n sa lẹ́sà fún rẹ̀ yìí sallallahu alayhi wa sallam bàbá ráyè rẹ̀ bẹ́ẹ̀ káfárí aṣọ mélòó aṣọ mẹ́ta tí ọ̀wá ní nídìí pé àárán laysa fiha qamisun wala imama kò ní ìdá ń dá lẹ́wù kò sì ní ìdá ń ṣe é ní láwàní a tẹ aṣọ kínní kalẹ̀ a tẹ kejì lé bàbá wa gbé òkú sí àárín ibẹ̀ tán èyí tí ó súnmọ́ ara rẹ̀ ní lákọ̀ fi wé bàbá fi wé tán a fi èkejì náà a ṣe bẹ́ẹ̀ náà ẹ̀kẹta náà a ṣe bẹ́ẹ̀ náà báyìí ni aisha radiyallahu anha lójúwe fún wa pé bí wọ́n ṣe sin anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní apá bíi ǹjẹ́ dandan ni ẹni tá a bá wa rí aṣọ mẹ́ta pé a wọn ní aṣọ mẹ́ta lèèyàn máa fi sin òkú àà àti kanu hadith ń bí rí pé suhaibu rumi suhaibu arumi radiyallahu anhu nínú àwọn tó ló. àrò méjì àrí ẹlẹ́yọ̀kan islam ọ̀fara ni wá báyìí rẹ̀ bá ń bẹ dé ìtọ́ dáa jù òun lọ ìtọ́ lọ́n ní kí wọ́n ṣe fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam kọ́ jẹ́ aṣọ mẹ́ta. lápá báyìí náà nínú tí à ń rí tá à ń gbọ́ tí gbogbo wa náà mọ̀ ni pé ó ti fẹ́ di àṣà pé bẹ́yìn abá ti lọ mọ́kà àbọ̀ lọ umra tó ṣe àjèrè àbò ṣe umra rí ọba ti dé yọ tọ́jú aṣọ ara mi rẹ̀ bí ṣẹlẹ̀ bá ti ṣẹlẹ̀ tọ́lọ̀ ní kí ọjọ́ lọ́wọ́ bá ń pè é kọ́dà tí àwọn ti ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ náà kọ́ máa béèrè ni pé aṣọ ara mi alájídá eléyìí ọ̀ lẹ́sẹ̀ kankan lẹ́nu sẹ̀ríà islam kò sẹ́rí kan tó ní aṣọ téèyàn bá lọ fi ṣe ara mi òníjọ́ tó bá kú ni fi sìn eléyìí ẹni tá a máa fa aṣọ ara mi sìn á ka hadithi débẹ̀ ẹni ọba kú sí maka ni wọ́n fa aṣọ ara mi sìn ó kú sí maka tá a sọ yìí ń bẹ ní kíni ti ń bẹ lára ẹ̀ á padà ka hadithi náà insha allah àmọ́ ká mọ̀ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ṣe hajj anabi ṣe umra njẹ́ wọn ó sin anabi wọn ma lọ wá aṣọ ara mi o òun làwọn náà kà fúnra wa yìí salatati aswabin beegin yamaniyatin sahuliya so kasi jẹ kó yé wa pé ìsìláàmù ẹsẹ ẹsìn tí máa sọ aṣọ abógiri àbí nǹkan abáyé nǹkan kan tí ó sọ di nǹkan. So, tá a máa bọ́ aṣọ hara mi téèyàn fi ṣe hara mi bí aṣọ téèyàn ń wọ̀ náà ni iṣẹ́ tó o ṣe ń bẹ̀ ní nǹkan àmọ́ ká wá sọ aṣọ yìí bí pé a kọ́dà ń bi tá a gbọ́n bí àdáda lẹ̀ nípa àwọn míì kí wọ́n tó kú náà bí wọ́n bá ládùá kan kí wọ́n tún fẹ́ ṣe lẹ́yìn tí wọ́n darí ajé àbí wọ́n darí wọn múra wọ́n tún wá lọ gbé ara mi nù yàrá wọn gbogbo eléyìí ìmọ̀ fi làákà ìbọ̀ ẹ̀sìn tí ọ̀la kọ́ọ̀lẹ̀ kan tí ó sì ní láàdá kan bí yọ̀ọ̀bá tún gbẹ̀sẹ̀ mẹ́ bọ́lọ̀ ń bá wo páì mọ̀kan mọ̀kan lèyàn fi ṣe ó lè yọ̀ǹda rẹ̀ kọ́ mọ́ gbẹ̀sẹ̀ àmẹ́ni ọba gbọ́ tí tó ń ṣe kọ́dọ̀ ó lè gbẹ̀sẹ̀ agídínù so nípa báyìí nínú tọ́ tí ọba mu rárá ní kéèyàn wà ní lọrin àbíbì kan tí è ṣe mọ́kà tí ó lọ ṣe ájì tí ó ṣe ń múra kó tún máa gbé hárà mi pé àfẹ́ sàdúrà pàtàkì kan lónìí gbogbo eléyìí kọ bala nanabu muhammad sallallahu alaihi wa sallam káwa n'o si jìnnà sí ní kúkúrú gbogbo ntí ọlọ́run bá fún yàn láyè láti fi bọ̀ àṣírí òkú aṣọ mẹ́ta ni méjì ni àmọ́ kọ́ mọ́ ju mẹ́ta lọ kọ́ mọ́ ju mẹ́ta lọ gẹ́gẹ́ bá a ti kà nù hadith aisha yìí ní ọba lágbára mẹ́ta àgbọ̀ ẹni tí wọ́n fi méjì sin nínú àwọn tó lọ́lá jù nù sọ̀hádà nabà muhammad sallallahu alayhi wa sallam àgbẹ̀ ni wọ́n fi kan sin àgbẹ̀ ni tó pé kò pé kan gan ni a bá ń fa sókè ẹsẹ̀ ń anábìsí náwọn ní àwọn wọn ní ọmọ àlìjẹ́nà ni wọ́n rọ́bì allahu ta'ala anu ma'arbọ̀ so nípa báyìí bí ọ̀rọ̀ ti eléyìí ṣe jẹ́ ni lára ń tí fíkúrú hadith yìí ni pé àwọn onímọ̀ ní tí òkú bá kú àwọn ẹ̀tọ́ kan ń bẹ oríṣi ẹ̀tọ́ márùn ni bí sẹ̀ríà ìsìláàmù ṣe tó bẹ́ẹ̀ ni kéèyàn ó tó àkọ́kọ́ ń téèyàn máa múnú tó kù fílẹ̀ pé à ah, lámàáyín kú nísìnyí gbogbo ń tó ní gbogbo ń tí ń bẹ àbí tí ń bẹ ńlé àbíta àti ta àkọ́kọ́ ń gbọ́dọ̀ kọ́ yọ ń bẹ̀ ni mọ́nàtú tẹ̀jìhìz mọ́nàtú àtẹ̀jìhìz kí lẹ́ẹ̀ fi bò láṣìírí tẹ́ fi sìn ìyẹn ni pé kìí ṣe dandan ẹ máa wá tọrọ aṣọ kí bí ọba sẹni tó fi inú fẹ́ dọ̀ pé ah, aṣọ ni ẹ fi sìn ẹ múnú owó tó fi ilẹ̀ fi ra àkọ́kọ́ ẹ̀tọ́ tó kù nínú muhnatu at-tajhiz bọ́ba yẹ pé bíi tí wọ́n ti ń gbowó ní ìtẹ́ ni ibẹ̀ náà lẹ́ ti mú un kèétí kan pé à ń pingun iye báyìí ni ọmọ ọgbà iye báyìí lẹ́yìn ẹ̀tọ́ karùn-ún lógún pínpín lẹ́yìn òkú tó bá kú muhnatu at àkọ́kọ́ ẹ̀tọ́ tí ń bẹ nínú tó kù bá fi lẹ́nìyẹn aṣọ ni kọ́dà ọba yìí pé bíi tí wọ́n ti wẹ òkú lọ́fẹ̀ẹ́ bí ìlú èbó nísìnyí àwọn kan bẹ iṣẹ́ tí wọ́n ń ṣe nu bàbá làwọn ó gbowó káwọn tó wẹ̀ túláàsì bẹ́ẹ̀ bá rẹ ni tó ní ẹgbowó yìí tinú rẹ̀ dùn sí i àgbọ̀dọ̀ máa wá túláàsì ara wa pé lamọ̀yìn lọ wó wa ẹ̀gbọ́n rẹ ní nǹkan Islam ti tó nínú tó fi lẹ̀ ẹ̀yọ̀ wo ntẹ́ fi bò láṣìírí kọ́ra bẹ́ẹ̀ bá láwọn ẹgbẹ́ sáré lọ́fẹ̀ẹ́ ń bi tẹ́ wà ẹ̀yọ̀ wo tí wọ́n gbẹ níbẹ̀ àmọ́ ẹ bá rẹ ni tó ní ẹ fi gbòyún lẹ̀ ẹ wá gbowó kò sí ní tó burú bẹ́ẹ̀ ọ̀dà àwọn náà gbà ládàá àmọ́ islam tó pé ẹ̀tọ́ ni nínú tí òkú bá fi lẹ̀ ká yọ kíni mọ́nàtú àtẹ̀jìs tá a fi sìn tá a fi bà sírí ẹ̀ bí ọba sẹ́ni tí ó fún lọ́fẹ̀ẹ́ lẹ́yìn eléyìí inú ẹ̀tọ́ márùn tí mo wí ọkàn kíni ad-duyunul muta'alliqatu bi'ayni at-tarika ad-duyunul muta'alliqatu bi'ayni at-tarika ẹ̀kejì nu. No kẹ̀kan ogún pínpín ẹ̀kejì ni pé ẹ wàá wo pé nínú àwọn tó fi kalẹ̀ yìí àwọn wo lèyí tó pé òun kò ní ọ̀ya ni kọ́dà bọ́tọ̀ ya kọ́dà ẹran tẹ́nìkan fi si lọ́dọ̀ pé ọmọ báwọn sìn kò lóun bùn un eléyìí ò tí ì dọ̀rọ̀ owó ọ̀tọ̀ owó owó dárájà ẹlẹ́kẹta lówó àwọn tó ṣe pé ntọ́ tẹ́ rò fi ilẹ̀ yìí gan òun kò ní ó tóbi ni ó kéré ni ṣọ́ọ̀bù ni ilé ni aṣọ ni abọ́ ni ní tí ẹ kà kún pòun ló fi ilé ẹ sì rí pòun kò ní àkọ́kọ́ ní téèyàn kọ́ máa yọ nìyẹn lẹ́yìn tá a bá yọ kíni tán mọ́nàtú àtẹ̀jìhìs ẹ̀kẹta ló tó kan àdóyónú mùtàlẹ́kọ́ bìvìmàtìhì ọwọ́ kan àwọn gbèsè wo ní bẹ lọ́rùn ẹ̀ gbèsè wo ní bẹ ní ìyàtọ̀ ìyàtọ̀ tẹ́lẹ̀kejì àtẹ̀kẹta ni pé àwọn tẹ́lẹ̀kejì àwọn ojúlówó nǹkan ti ń bẹ ńlẹ̀ tẹ́rù póun ló ní tí è ṣe tiẹ̀ ọwọ́ akú kínni àwọn gbèsè tí ń bẹ ní ọrùn rẹ̀ ó lè já mọ́nà ó lè má já mọ́nà wọ́n fi nǹkan sí lọ́dọ̀ ọya ọra nǹkan lọ́dọ̀ ẹnìkan olóhùn wà fún lówó lọ́la ọlọ́run sì ní títún ó dé lónìí èyí ń bẹ ní kínni ń bẹ lọ́rùn ẹ̀ òun ní ẹlẹ́ẹ̀kẹta tá a kọ́ ma wádìí ẹ̀yọ́ lè kó nù kó nù ntòkùnfin kalẹ̀ àdóyún mọ̀tàn bíi bíi. àtẹ̀bíbíde mẹ́tì yìí àwọn gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ ọ̀yàwó ni eh, wọ́n fi nǹkan sí lọ́dọ̀ ni ọ̀rajà kò tí ì sanwó rẹ̀ ni ara ẹ̀ ní gbogbo eléyìí torí tá a fi ń sọ eléyìí ni pé àwọn tó kù bá filẹ̀ kí wọ́n mọ̀ kí wọ́n má jẹ́ kó ru eléyìí lọ bẹ́ẹ̀ tora ti sọ fúnra wa ń jọ ni pé hukukul adamiyin ẹ̀tọ́ ọmọ anabi adama astagfurulayi ọ̀ràn o bẹ́yìn ọba gbẹ̀tọ́ ẹ̀ láyé ìrún àwẹ̀ nkankan ń tọ̀ ní ọgbà lálìkì àmọ́ nítorí náà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀kẹrin ní kíni alùwàsíyà ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kẹrin kíni alùwàsíyà a ìjókòó yìí sàsọ́ọ́lẹ̀ pé ẹ̀bùn la mọ̀ yín ní nǹkan báyìí a gbọ́dọ̀ wádìí a sóníkà bùn ẹni báyìí ní nǹkan báyìí sóníkà fún ẹni báyìí ní nǹkan báyìí bí ọba tí ìjòdá kan náà dá mẹ́ta tó fi ilẹ̀ lọ sẹ̀ríà ìsìlámù gbà wọlé kò gbọ́dọ̀ ju one third ìdá kan nù kada gbogbo tó ní àtìlé àtòwọ́ àtọ̀nà rẹ̀ kada sí mẹ́ta tí ọba ti dùdá kan lọ ń bẹ ọlẹ́tọ̀ àti bùn ẹni ọba wù ú. bàbá yọ ọdún mélòó ọdún mẹ́rin ẹ̀ka àrùn ló tó wá kan kíni kọ́sìmọ́tò tẹ̀ríkà ló tó wá kan pé ẹ̀kún ogun. ìtumọ̀ rẹ̀ ni pé bọ́bá yìí pé ní táwọn afáàfin máa tó bí sẹ̀ríà ṣe tó àǹfààní rẹ̀ ni ẹni ọba yìí pé gbogbo ń tó filẹ̀ láyé lọ́rùn gbà tá a fi nà sí sísìn tán tán ẹnìkan òjogún kan mọ́nu. bọ́bá sì kù á bọ̀ sí kínní ẹlẹ́ẹ̀kejì bá a bá rí gbèsè ẹlẹ́ẹ̀kejì san àwọn àdúyónú mùtàlẹ́kọ̀ bí ayé ní àtẹ̀ríkà ọba yìí pé bẹ̀rù ni gbogbo ń tó ní bá bá lọ mẹ́tẹ̀ẹ̀ta yòókù ní odò bẹ́ẹ̀ láàmú wa bá a bọ̀ títí bàbá bá a débi ẹlẹ́ẹ̀kẹrin tí gbogbo ẹ̀ bá tán àmẹ́lẹ̀kẹrin yẹn bọ́bá ti débi ẹlẹ́ẹ̀kẹrin kò lè tán tọ́ra àti níṣẹ̀rí àfàlà sí kò gbọ́dọ̀ gùn yẹn ju ìdá kan nù ìdá mẹ́ta tó ní lọ so gbogbo ètò yìí ni sẹ̀ríà islam ṣe kalẹ̀ lẹ́yìn eléyìí ló tó wá kan ńlámọ̀yìn eh, ní kíní kankan làkàṣègbè kíní kankan lẹ́yìn tá a bá yọ gbogbo àwọn ìwọ̀ mẹ́rẹ̀ẹ̀rin so eléyìí náà ká mú nù ẹ̀kọ́ ọ̀rọ̀ tá a sọ débẹ̀ ni pé ohun tí a máa fi tọ́jú òkú bàbá rẹ̀ tí ó bún yàn nínú ntòfilẹ̀ ara sọ ni àgbẹ̀ sáré ni kọ́dẹ̀ ní tọ́ba ló wọn wẹ̀ wọn ó gbowó bí ọba sẹ́ni tó fẹ́ fi kalẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ̀ nù ní tó fi kalẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pín nǹkan kan tẹ́ ẹ̀ yọ eléyìí kó ń bẹ́ẹ̀. so kófin àfi thalatha tí wọn láyé àfihàn kọ̀mísùn wàlá ìmàmà kò sí ẹ̀wù ń bẹ̀ kò sí síkínní ń bẹ̀ kò sí láwà níbi tí wọ́n fi sin anabu muhammad sallallahu alayhi wa sallam. عن أم عطية الأنصارية رضي الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته زينب فقال اغسلنها ثلاثا أو خمسا أو أكثر من ذلك إن رأيتن ذلك أتون ذلك يا مستيكني يعني. إن رأيتن ذلك بماء وصدر واجعلنا في الآخرة كافورا أو شيئا من كافور أم عتية الأنصارية رضي الله عنها إنه أما صحابي دا أما بني دا دا أما تشوى بان النبي صلى الله عليه وسلم بي نبا بي لمدينة أم عتية الأنصارية إنه أما ساجو أما بني إنه أما صحابي النبي محمد صلى الله عليه وسلم لو أقول أنكو يونسي Uh, Ummu Atiyya ní lọ́jọ́ tí ọmọ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní Zainab ara àwọn ọmọ anabi nìyẹn radiyallahu anha uh, lójú ayé anabi náà ni Zainab kú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ anabi ti kú lójú ayé Fatima nìkan lọ́gbẹ̀yìn anabiwa Muhammad sallallahu alaihi wa sallam èyí ń fi hàn pé kèsì pọ́lọ́hún bínú sí yẹn ni pé ẹnìkan bá bí kú ẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀ gbogbo nǹkan lọ́lọ́run ní àkọọ́lẹ̀ gbogbo ẹni ọ wáyé ọlọ́run ti kọjọ́ tí ó kú anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo ọmọ tá anabi bí láyé fatima nìkan lọ́gbẹ̀yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam. umu atiya ni njọ ti zainabu ku tọjọ ma anabuwa muhammad sallallahu alaihi wa sallam tá à ń wẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ fíkì hadithi ni pé asobìnrin ni máa wẹ̀ obìnrin umu atiya ẹ̀ ṣe ya zainabu o kìí sẹ̀gbọ́n ìyá àbábúrò ìyá Zainab àmóbìnrin ni máa wẹ obìnrin ọmọ àtúnyà níjọ tí Zainab ọmọ anabu Muhammad sọlọ sọlá musalaisi àwọn obìnrin làwọn ń wẹ kódà nàbì gan òde bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní zainab ara àwọn ọmọ anabi nìyẹn radiyallahu anha lójú ayé anabi náà ni zainab kú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ anabi ti kú lójú ayé fatima nìkan lọ́gbẹ̀yìn anabi wa muhammad sallallahu alaihi wa sallam èyí ń fi hàn pé kèsì pọ́lọ́hún bínú sí yẹn ni pé ẹnìkan ń bá bíkú ẹ̀sẹ̀ rẹ̀ ọ̀pọ̀ gbogbo nǹkan lọ́lọ́run ní àkọọ́lẹ̀ gbogbo ẹni ọ wáyé ọlọ́run ti kọjọ́ tí ó kú o anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo ọmọ tá anabi bilaye fatima nìkan lọ́gbẹ̀yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam. umu atiya ni njọ ti zainabu ku tọjọ ma anabuwa muhammad sallallahu alaihi wa sallam tá n wẹ lọ́wọ́ àkọ́kọ́ fíkì hadithi ni pé asobìnrin ni máa wẹ obìnrin umu atiya ise ya zainabu kìí sẹ̀gbọ́n ìyá àbábúrò ya zainab àmóbìnrin ní ma wẹ obìnrin ọmọ àtúnyà níjọ tí zainabu ọmọ anabu muhammad sọlá sọlá musalaisi àwọn obìnrin làwọn ń wẹ kọ́dà anabi gan òde bẹ́ẹ̀ sọlọ́lọ́hu alayhiṣọ́lá àmọ́ anabi ní ń kọ́ wọn pé báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ òun gan ọ̀wẹ́ pé ọmọ tó ń bí ni ọmọ tó bá ti dàgbà lóbìnrin bàbá ọ̀lẹ́tọ̀ àti wá pé bọ́mọ òun ni torí zainabu dàgbà kì í sọ méke ló kú ẹ̀kọ́ àkọ́kọ́ fíkìú hadithi ni pé obìnrin ní máa wẹ obìnrin ọkùnrin náà ní sì máa wẹ ọkùnrin ìṣẹ̀lẹ̀ wo ló lè ṣẹlẹ̀ tọkùnrin fi lè wẹ obìnrin àbí tọkùnrin fi lè wẹ ọkùnrin ìṣẹ̀lẹ̀ kan péré náà ni ọkọ lè wẹ ìyàwó ìyàwó náà lè wẹ ọkọ gbogbo ẹ̀ lọ́lẹ́rìí nù ìlànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam abubakar siddiq radiyallahu anhu ń jọta abubakar kú ìyàwó rẹ̀ tá n pè ní asma obintu umais radiyallahu anha òun lọ wẹ abubakar èyí ń túmọ̀ pé ìyàwó sekini ìyàwó wẹ ọkọ níjọ tí fatima ọmọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam kú ta lọ wẹ aliyu ibn abi tọ́lẹ̀ ọkọ rẹ̀ òun lọ wẹ fatima ọ̀nà kan péré tọkùnrin fi lè sekini tó lè fi wẹ obìnrin àbí kóbìnrin ọ wẹ ọkùnrin àmọ́ àìbọ́mọ mi ni àbí àìbí ìyá mi ni islam ọgbà bẹ́ẹ̀ ọmọ tí èso méke lóbìnrin kọ́dà bàbá rẹ̀ gbọ́dọ̀ gbẹ̀sàyà gbangba kóun ló ń fẹ́ wẹ̀ àbọ́mọ pé ìyá àwọn ni kọ́ wá àwọn obìnrin tí wọ́n lè wẹ òkú bàbá ìpọ́kùnrin náà ni kọ́ wá àwọn ọkùnrin tó lè wẹ ọkùnrin gbogbo ẹ̀ làwọn onímọ̀ ti wá sọ wọ́n ní kò síbi tí ajali ò ti lè bá yàn bọ́ bá ṣe pé wọ́n rìnrìn àjò lọ wọn ò rí obìnrin kú wọn ò rí obìnrin míì bóyá ọkọ àti ìyàwó nìkan náà ni wọ́n ń bẹ láàrin àwọn èèyàn tí wọ́n jọ ń rìnrìn àjò ìyàwó wa kú ọkọ ò sì lè wẹ òkú àbí kò sọkọ ń bẹ lápèjúwe kí láà ṣe kò sí gọ̀rúrà kan tí ó gbé wa débi kọkùnrin ọlọ́kùnrin máa wẹ̀ ìyàwó ń yàwó ẹ bò láṣìírí bẹ́ẹ̀ ẹ ẹ ẹ fasọ̀wé bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ wa pé ńgbà tí ọ̀ wá sí obìnrin kankan yìí àà so eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa nìyẹn táwa náà sì gbọ́dọ̀ mú lò nípa báyìí fíkì wà hadithi yìí ni pé Ummu Atiyya ní àwa obìnrin là ń wẹ Zainab ọmọ anabi njọ náà radiyallahu anha anabi ni wọn kọ́ wọn bí wọn ó ti ṣe anabi ń kọ́ wọn náà sí wọn pé ẹsẹ báyìí fọkọọlà ọlà anabi sọlọ sọlọ ń pa wọn láṣẹ pé egsilnaha thalathan aw khamsan aw aktharo min dali anabi ni ẹ wẹ lẹ́ẹ̀mẹ́ta aw khamsan àbí lẹ́ẹ̀mélòó márùn wàfi riwaayatin aw sábàá níbi riwaaya mi abẹ́ẹ̀ aw akthara min dhalika in ra'aytunna dhaliki ànábì ní ẹ̀ bá a sì rí i pé ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ ẹ̀wẹ̀ nígbà tí ó fi mọ́ ìyẹn ni pé kò sí ààlà fún pé iye bá iye gbà báyìí la máa wẹ̀ ìtumọ̀ iye gbà ni pé bí àlùwàlá tá a wẹ̀ ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta tá a wẹ̀ ojú lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá ń wẹ̀ òkú kọ̀ wá ní ààlà pé a ẹ̀mẹ́ta ti pé ẹ̀mẹ́jọ pẹ́ ẹ̀mẹ́ bẹ́ẹ̀ bá rí i pé ibì kan ò tí ì mọ́ àbí àwọn onímọ̀ máa sọ pé ní ó lè ṣe pé ń gbé lẹ́yìn ìgbà tí wọ́n ti wẹ ẹlòmíì tán níbi ẹ̀mẹ́ta ni ẹ̀gbin lè jáde lára rẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwa gbọ́dọ̀ wákà ó ti pé mẹ́ta kò gbọ́dọ̀ lé ànábì níbẹ̀ bá rí i pé ó ní ìdìkẹ́ wẹ́ ju ẹ̀ márùn lọ ẹ̀ lọ ń rọ àìtúnná dàlíkì bẹ́ẹ̀ bá rí i pọ́tọ́ bẹ́ẹ̀ tẹ̀ i pé ó ní ìdì bísímìlá ó mú àtìyà ni anabi sọ bẹ́ẹ̀ fáwọn radiyallahu anhunna in ra'aytunna dhaliki ìtumọ̀ tí a fi ní dhalika mistake ni bóyá ń tọ́ tẹ́tí rà lọ́tẹ̀ bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá dhalika tilka nǹkan sẹ́rí káàfù yẹn ẹni tá a bá ń bá sọ̀rọ̀ òun ni ó determine irú haraka tí ó gbà bẹ́ẹ̀ bá ń bọ́kùnrin sọ̀rọ̀ nísìnyí ó ní ńra àìtú ńra àìtún dáàlíkà àmọ́ báyìí kóbìnrin ní ńra àìtún ná dáàlíkì bó ṣe wá nù hadith nìyẹn ńra ah, àìtún ná dáàlíkì ńgbè pa nàbí ọmọ àti yàrá nàbí ń bá sọ̀rọ̀ radiyallahu ta'ala anha anabi tún kọ́ wọn pé kọ́dà bẹ́ẹ̀ bá wẹ zainabu bima'in wasidirin ẹ̀ má jẹ́ ojú mi lásán lẹ́ẹ̀ fi omi àti kíni àti sídìrò ìrùpa ní sídìrò lọ́dọ̀ wa ń bì but sídìrò ìwúlò rẹ̀ níbi gbà téèyàn fọṣẹ kún nǹkan ni àmọ́ kébé yẹn bá fomi wẹ̀ lásán ó sinra lásán ó yàtọ̀ fún kéèyàn ó fi ọṣẹ kó fi kún òun làwọn onímọ̀ al-fuqaha àwọn onímọ̀ lóde òní àwọn àgbààfà wọn ní kò burú ẹni tí ó bá ní sídìrò bọ́ba ìpọ́sẹ̀ ẹ̀fọ́sẹ̀ sí i torí ti sídìrú ó ṣe náà nìyẹn kì í ṣe pé sídìrú ní àbá sírí kan àṣírí kan bẹ́ẹ̀ wọn ni tọ́fà náà ni pé omi lásán ò ní wẹ ara mọ́ bí omi àti sídìrú ọ wà ń bẹ ibi tí èèyàn bá ní sídìrú wọn ní òbúrú bọ́ sẹlẹ̀ bá rí ẹ fi wẹ òkú náà kó fi má tónítóní wàjàna fi àkérò ti kàfúrà anabi ní nkọ́mándì wọn bẹ́ẹ̀ sọlọ́lọ́ ọ̀rọ̀ sọlọ́m anabi ní ìtí ọba wa gbẹ̀yìn fílì àkérọ̀tì ẹ̀mẹ́ta lẹ́fẹ́ wẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta ẹ̀márùn lẹ́fẹ́ wẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn ọba ìpẹ́ méje ni bẹ́ẹ̀ bá fẹ́ wẹ̀ ẹlẹ́ẹ̀kẹlò ẹlẹ́ẹ̀keje ìjàánà fi àkérọ̀tì kàfúrọ́n àwùṣẹ́yí àmì kàfúr kàfúr nínú àwọn nǹkan tó ní òórùn dáadáa ànábì ni wàá fi kàfúr sí i nínú ìtẹ́ ìsèkéni tẹ́wẹ̀ kan yìí àjẹpọ̀ òun yìí ò ní tán bọ̀rọ̀ lára òkú yẹn níta nàbì ni wọ́n ṣe nìyẹn sọlọ́lọ́hu aleyhi sọlọ́ àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé ní wíwẹ̀ ti ìgbẹ̀yìn mẹ́ta ni márùn ni méje ni. fàyidà farabtunna fàádìnnani níta fi mọ̀ pa ànábì ọba wọn dá sí wíwẹ̀ yìí nìyẹn ànábì ní fàyidà farabtunna wọ́n mọ̀ àti yàbẹ̀ bá wá ṣe tán o fàádìnnani ẹ̀ wá ké mi fa idha faragtunna bẹ́ẹ̀ bá ti wẹ̀ tán ẹ̀yin ni ẹ wẹ̀ ẹ̀yin obìnrin fa idha faragtunna bẹ́ẹ̀ bá ṣe tán fa aadhinnani ìgbà yẹn ni ẹ tó wá ké sí mi. falamma faragna aadhannahu Ummu Atiyya nígbà tá a sì wẹ̀ tán lóòótọ́ a ké sí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam kí anabi wá ṣe fa a'tana haqqahu ọ̀là anabi wá na haqqu òun ni bí ṣòkòtò àbí bàǹtẹ́ ntẹ́yẹn sáà máa wọ̀ sí ìsàlẹ̀ ara èyí tá anabi máa wọ̀ gan sallallahu alayhi wa sallam anabi wa nà sí umu àti anabi ni ash'arnaha iyyahu aṣọ yìí ni ẹ jẹ́ wà lérí ara rẹ̀ ìtumọ̀ ash'arna ash'ar lédè Lárúbáwá ẹ̀ ti lò ẹ̀. ìtumọ̀ àṣìárù léde lárúbáwá ni ntọ́ba kí ni lárúbáwá ń pe irun àṣìárù ìtumọ̀ àṣìárù nípa sọ téèyàn wọ̀ tí ń kan irun ara yẹn tábà ní àṣìárù wọ́n ní aṣọ ìkọ́ kan irun rẹ̀ èyí ò ní pé tí ò ní sí nǹkan kan láàrin irun ara rẹ̀ àti aṣọ náà ànábì ní gbogbo aṣọ tẹ́ bá fi wé gbogbo aṣọ tẹ́ bá fi wé òkú zainab ẹjọ́ jẹ́ pé hẹ́kù òun ìzáàrù tòun ànábì sallallahu alaihi wasallam ni ọ wà lórí kíni lórí ara rẹ̀ kẹtó wa máa da gbogbo aṣọ yòókù bò. wa fi riwayatin nínú riwaya mi aw sab'an ànábì ní kọ́dà bẹ́ẹ̀ lè wẹ̀ lẹ́ẹ̀méje bẹ́ẹ̀ bá rí i pé ẹ̀ẹ̀méje ni ọ mọ̀ wa qala nínú tá ànábì tún kọ́ wọn ni pé ibda'na bimayaminiha ara ẹ̀ gbogbo àwọn tí bá máa wẹ òkú ara ẹ̀kọ́ rẹ̀ lànàbì tí ń kọ́ wa yìí sallallahu alaihi wasallam ara ẹ̀kọ́ rẹ̀ náà ni pé anabi anábì mayami ni ha gbígbà tí yẹn ń sàlùwàlá náà yẹn apá ọ̀tún láti ikọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wẹ ọwọ́ ọwọ́ ọ̀tún ni ẹ̀kọ́ wẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wẹsẹ̀ ẹ̀sẹ̀ gbogbo tó ní ọ̀tún àti òsì bí ni ha anábì ni kíni ẹgbẹ́ ọ̀tún ni kẹ́ẹ̀tì máa bẹ̀rẹ̀ wàmàwá ara òkú tún nìyẹn kọ́dà níbi tẹ́ẹ̀sì ti kọ́ alùwòdò àwọn ibi téèyàn máa wẹ̀ bọ́ bá sàlùwàlà àwọn ni ẹ̀kọ́ wẹ̀ bẹ́ẹ̀ bá sì wàá wẹ̀ wọn náà ẹjọ́ jẹ́ pé ti ẹgbẹ́ ọ̀tún lẹ́ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kẹ́ tó wẹ̀ ti ẹgbẹ́ òsì. wà á na ọmọ àti ìyàtọ̀ kọ́ látún mọ àti sọ wàjà á ra, ọmọ àti pé zainab obìnrin ni rọ́bì àná kọlọmba ni wọn ní mímọ àti mọ basiri ọmọ ya wa olóbìnrin tọba lọ bọlọ tó sì kó padà òun ni pé wàjàna rasaha talatata kurun irun orí rẹ ọmọ àti ya ni àwa asu nígbà tí yẹn sun irun sí ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta irun orí obìnrin gẹ́gẹ́ bí irun orí àwọn larubawa kò sí pé wọ́n ń dirun òun ló jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ so eléyìí tí ọba yìí pé ní òkú dirun ni kò ní di pé ẹsẹsẹ máa wá tún rẹ ẹwẹ bẹẹ bá ṣe bẹẹ bá ṣe wẹ bẹẹ àmọ́ nítorí pé ní irun rẹ ò sí dídì ẹsẹ̀ bí wọ́n ṣe ṣe kíni bí wọ́n ṣe ṣe irun zainabu ìfàlàtàtà kòrò ẹ̀dínrún rẹ ní ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta rọ́bì ọlọ́hu tààlà an zainaba wa àtúyà wa an sáà irin sọ̀hábàtì nàbíyì sọlọ́lọ́hu wa sálàmù ọlọ́run kò forí jìn kọ́kẹ́ kó sì forí jìn kó ṣe àlékún àánú fún zainab àti umu àtúyà àti gbogbo àwọn sọ̀hábì anábà muhammad sallallahu alayhi wa sallam. ara ẹ̀kọ́ ti ń bẹ́ ń bi ìmọ̀ wẹ̀ òkú gbogbo ń tọ́ bá ní ládá púpọ̀ ewu máa wà ń bẹ̀ náà o. àwọn ẹlòmíì bó ṣe wọn gba ládá tó pọ̀ tó níbi ká máa wẹ̀ òkú nǹkan kínkín ni wọ́n sì fi gbá gbogbo ládá wọn dànù kó ló lè tún dẹ́sẹ̀ èèyàn gbọ́dọ̀ yanu ẹ̀ sọ nǹkan kan táwọn èèyàn mọ̀ pé ń bẹ lára òkú yìí tọ́lọ́ ń bà sírí rẹ̀ tó fi kú kó a pè á ìbáwá la ẹ́ kí ni nǹkan báyìí ní bẹ́ẹ̀ gbogbo kọ́dà kọ̀ sí ládàá mẹ́sẹ̀ ló tún kò jùlọ ẹni bí ọgbà kọ̀ lẹ́tọ̀ọ́ gbogbo tíyàn bá rí lára òkú kọ́ bà sírí rẹ̀ ni torí tó máa wíwẹ̀ fífa sọ bó nǹkan kan yìí máa bà sírí òkú mùsùlùmí ni káwa gbọ́ pé tí a ní ọ́ bà sírí rẹ̀ náà òun náà ni ó tún máa tú àṣírí rẹ̀ inú tí ó sì pin eléyìí ní sẹ̀ríà islam gbé kalẹ̀ pé tí òkú bá kú tọ́ba yìí pé kò sí jàǹbi pé èmi ní wẹ̀ ìwọ lọ́ọ́ wẹ̀ gbogbo ẹni ọba fẹ́ wẹ̀ tọ́ba ti jọkùnrin sọkùnrin tọ́ba jóbìnrin sí obìnrin tọ́ba àbí bá jọkọ àtìyàwó but tọ́ba di pé òǹkàlùkù ń sojú kòkòrò pé a òun lòun ọ̀wẹ́ lámẹ́yìn wọn lákọ̀ọ́kọ́ ẹni tọ́lẹ́tọ́ àti wẹ̀ òkú òun ni wasiyul mayyiti bidhalik bí òkú bá sàsọ́ọ́lẹ̀ pé bóun bá kú ẹni báyìí nìkan wẹ̀hún kí láǹfààní ti ń bẹ ń bẹ ni pé ẹni tí ó fẹ́ràn òun tó yẹ pé kọ́dà bóra léèbù kan lára òun irú rẹ̀ ò ní lè sọ jáde ara àǹfààní ti ń bẹ ń ibi tá a bá gbọ́ kó kú sàsọ́ọ́lẹ̀ pé tọ́ bọ́lọ́mbà ni titun ó dé o ẹ bá ń wí fún lamọ̀ ẹ lóun lòún fẹ́ kọ́ wẹ̀hún a gbọ́dọ̀ dáṣẹ́ rẹ̀ yẹn kọjá òun lọ́lẹ́tọ̀ọ́ sí àti wẹ irú òkú bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ láyé abubakar sèdèk rọ́bì ọlọ́hu àná wọn lá abubakar lọ́sàsọ́ọ́lẹ̀ pé ìyàwó òun asma obìntu ọmẹ́yìs òun ni kọ́ wẹ̀ ń bọ̀ wọn bá sí ma tó nípa báyìí gbogbo eléyìí ẹ̀kọ́ pé kéèyàn ọmọ tó àṣírí òkú káwa náà wọ́n náà ti dínà rẹ̀ òun ni pé ẹni tó kú bá sàsọ́ọ́lẹ̀ tó ti mọ̀ pé eléyìí ò ní wíwú kú lẹ́yìn òun abẹ́lòmíì kọ́dà ẹlòmíì ṣètọ́ ni ráyè lọ́dọ̀ ẹ̀ débi pé kọ́dà ń tí ò rí lára òkú yìí yóò lóun rí láti fi bàjẹ́ so irú eléyìí làwọn onímọ̀ ṣe máa ń ní ẹni tó lẹ́tọ̀ọ́ òun lẹ́ni tó kú bá sá tí ọba sá sọ ọ lẹ̀ ọwọ́ akú kínni al-akọrọ́bù fal-akọrọ́ al-akọrọ́bù irú òkú tó kú tó jọkùnrin nísìnyí bọ́ bá ní bàbá láyé wọ́n ní bàbá rẹ̀ lọ́tọ́ sí jù bàbá tó bí òun ló ṣe kínni òun lọ́tọ́ sí jù tó jọkùnrin àbọ̀yẹ obìnrin ló kú tó níyà láyé ìyá yẹn ló ṣe kíni lọ tọ́ sí ju gbogbo ohun tí sẹ̀rí àfẹ́ ni pé àwọn tí ọ̀sà mọ̀ pé gbogbo ohun táwọn bá lè wò ó rí ní àlébù ń pa rẹ̀ àwọn eléyìí ò ní sọ jáde gbogbo ẹni tí ọba wa kan òkú àbọ̀ kan òkú náà tọ́ bá wẹ òkú kọ́ bẹ̀rù ọlọ́run ọba kéèyàn ọmọ sọ kọ́dà ọba ara lèébù lára rẹ̀ èèwọ̀ ní ká sọ́ọ̀ta à ń bè ń lé ń tààrí káwá parí yìí gbogbo ládá lówó iyebíye tí ń bẹ́ ń bi kéèyàn ọba sírí òkú yóò tún wá padà dẹ̀sẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ lọ́rùn kọ́lọ́nkọ́ sàmánà wa hàdà wàlláhu àdàm wasallallahu wasallam wa baraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulilah rabbil alamin wasalaatu wasalaamu ala nabi mustapha sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa man tabacahu bisaani àdúgbẹ́ fún ọlọ́run ilé tí agbọ́yọ̀ ọlọ́run jùlọ fún wa ayé àti ní alkiyama kí a tó lọ sí agbe ìbéèrè ní ìjẹjọ ọlọ́run kárára kí àwọn kan kí wọ́n ronú màràkà gẹ́gẹ́ bí ìjókòó bọ́lọ́n sí kárára pé kí ó máa wáyé táwọn sì ń gbìyànjú láti máa ṣe àǹfààní ń bẹ̀ wọ́n ní ṣùgbọ́n kò ní sáǹfààní àti dé ọ̀dọ̀ rẹ̀ tó yá sí pé ìbéèrè yẹn yóò sì jẹ́ lẹ́mí lẹ́yìn náà àmín nígbẹ̀yìn yóò padà jẹ̀ràmọ́ ní inú ni so wọ́n á mú ìmọ̀ràn wa pẹ̀lú yọ̀ǹda dọ́kítọ́rù wa wọ́n ní insha Allah ọgbẹ́ni tó bá ti ní asílà pátá gbóǹta bá ní ká máa kọ́ kalẹ̀ kódà yìí fún kẹni tí ọlọ́run bá ní ó náwó tí ìbéèrè so wọ́n á má bàa kàn wá pé bóyá bíi yawmul ahad tó bá gbẹ̀yìn oṣù so inshallah wọ́n mọ̀ fi pìtì gbogbo àwọn asílà wọ̀nyẹn so tó yá sí pé ìjókòó dábàá ní jọ́nà gbogbo àwọn àwọn asílà tá dájọ́ yẹn òun ni a máa fi pìtì so kí ọlọ́run kí yóò ṣe ní ìrọ̀rùn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́kùn kí a tó lọ sí agbègbè béèrè béèrè kan wá ń bì tí ń jẹ ní ẹlẹ́mì ó ní ní gẹ́gẹ́ bí àwùjọ wa ní èlé gẹ́gẹ́ bá ṣe bẹ́ẹ̀ sì máa ṣàlàyé Islam ṣàlàyé fún wa tó yá sí Muhammad ní orí sallallahu ó nípa agbègbè alwalima nínú islam ó ní òun sì ń gbàgbọ́ sunna níbi muhammad sallallahu alayhi wa sallam ó ní òun sì ń dùn ọ wá ní kíní yìí ń dàrú mọ́ òun lójú nípa pé ẹ bá wọn ṣe àlàyé díẹ̀ lórí kíní ń jẹ́ alwalima nínú islam ó ní gẹ́gẹ́ bí tí àwọn gbọ́yé lórí ẹ̀ wọ́n ní ìtumọ̀ wàlímà pé ó pọ̀ ọ̀fẹ́ pé lára náà ni kí á jòkó káké alif lam suratul fataha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti kasi péjọ lórí ẹ̀ bí ti ń jẹ́ wàlímà ni ẹ̀ àwọn kan ní rárá kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ti orin látọ̀rọ̀ ànábì Muhammad wọ́n ní ẹran ti yàrá oúnjẹ àpèjẹ gangan ní jẹ́ wàlímà kíkiní wa wọ́n sàrújú wọ́n kẹ́ sàlàyé nítorí tọ́lọ́wọ́ bá pẹ́rú àlùkìyàmọ̀ ń bà wọ́n pé wọ́n bá tó ń lo ayé yìí kan pé bóun sì lè bá ọlọ́wọ́ bá dáadáa lé tọ́lọ́wọ́ tàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam kó kàn wọ́n pé kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ masala yìí ẹlẹ́ẹ̀kejì wọ́n ọlọ́run sẹ́yìn lẹ́sàn dáadáa lórí eh, janais ti àwọn ahkamu janais ti ó wà nù hadithi yìí wọ́n ní bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ pé àmọ́ eh, báwo láti wẹ̀ gan ṣé wẹ̀ kankan tó sẹ́ ní kákan gbó sùkùsùkù ká sì omi sí lára àbótún níbò láti wẹ̀ wọ́n kẹ́ fi ṣe aláǹfààní ní jókòó jazakumullahu khair. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. وعلى آله وصحبه ومن والاه nípa ọ̀rọ̀ wàlímà bí bọ̀tí béèrè oníbéèrè yóò kò yé kíni jẹ́ wàlímà bí kíni béèrè gan kíni jẹ́ wàlímà wàlímà ni kéèyàn ó pè yàn kó jẹun ẹ wá bá wa jẹun ìtumọ̀ wàlímà nìyẹn ká nàgbà Muhammad sallallahu tó dé àti ńgbà tá nàbì ń bẹ àti dòní yìí. àwọn lárúbáwá ní àwọn àṣà kan kìí ṣe gbogbo àṣà tí islam bá ń lẹ̀ ní islam ní ọ̀dà èyí tí ọ̀dà ń bẹ anabi sọ fún wọn pé ah, ọlọ́run ò ní kọ̀yọ̀ǹda eléyìí irú ọdún tí wọ́n ń ṣe èyí tí ọ̀dà ẹ ṣe eléyìí ọdún tí ẹ ṣe irú àpèjẹ tí wọ́n máa pèjẹ náà èyí tí ọ̀dà ẹ àpèjẹ báyìí má báyìí ẹ lápèjúwe nísìnyí lárúbáwá pè ní àlàtírọ̀ ni pé bọ́bá dínú oṣù rájàbù àpèjẹ kan máa wáyé nínú àṣà alárúbáwá tí islam bá ní anabi kọ sọlọlọ àrùsọlọ pẹlẹ yẹn ká pẹran léyà ká tún wá fẹràn kan sọ orí oṣù kan kódà yẹn gbọdọ pẹran pé ẹran ramadan ni gbẹlẹ apẹran rọjàbù ẹran ọdẹhìyà ni sẹríà ni apá àtúnfi bàbà pẹ̀ràn àpékọ́ àfi bàbà tún pẹ̀ràn téèyàn fẹ́ jẹun lásán tí ò láníyàn pé wọ́n gba aládà kan bẹ́ẹ̀. lára ẹ̀ ni pé àwọn lárúbáwá gẹ́gẹ́ bí ìmáàmù náwáwí rahimahullah bó ṣe ṣàlàyé rẹ̀ oríṣiríṣi àpèjẹ làwọn náà ní báwa náà ti níyàn yìí. bí ìyàwó èèyàn bá bímọ níjọ́ tọkọ bímọ òun pé ah, inú òun dùn pé ọlọ́run tiẹ̀ ní kí ìyàwó bímọ kó tó méje tí wọ́n kó máa olóúnjẹ kan táwọn Lárúbáwá máa pé yàn pé a ẹ̀wà bá ń jẹun inú mi dùn èyí wọn náà ń pè ní alikoroso alikoroso bí ìyàwó bá wa bímọ tán tó dijọ́ keje oúnjẹ tá a bá jẹ́ ńjọ́ keje òun ni kíni àlàáké kọ̀nù ó bọ́mọ yìí bá wa dàgbà tí ń lọ bóyá ọlọ kọ́sẹ́ kan àbọ̀ makéwù kan àbọ̀ mọ̀nkankan ńjọ́ tó bá ma ìwọ̀n tún wa ní alihamudulilayi ọmọ mi ṣe ọmọ mi mọ nǹkan báyìí iṣẹ́ báyìí wọ́n ní kí ni alḥidhaq alḥidhaq oúnjẹ pé ọmọ yìí mọṣẹ́ ta ni ọ lọ kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun tó bá di ìgbà ìyàwó ẹnjọ́ tí wọ́n bá fi ìyàwó fún yàn àṣà ọmọ èèyàn máa jọra wọn èyí táwa máa pè kí làwa máa ń pè lẹ́yìn pé wọ́n múwèé wá àbí pé wọ́n múwèé wá bí máa náà wọ́n ti fi fún un àmọ́ wọn èsè àwọn ah, ò tí ì so igi àbí àwọn náà ni àwọn ń pè ní alimẹ́líkà wà sábìkà oúnjẹ tí wọ́n bá pè yẹn gbé wa bá ń jẹ oúnjẹ mẹ́líkà náà ń pè ní kíni asúndò àbí asúndà èyí tó bá wá di pé aṣọ igi lónìí o ìyàwó mi ti di tèmi àti so igi oúnjẹ ẹjọ́ náà ni wọ́n wá ń pè ní kíni alwalima èyí wọn náà ń pè ní kíni alwalima òun là nàbí sọlọ sọlọ ń fún abdulrahman ibn awf pé òórùn tùràrí tó ń gbòòrò lára wọ abdulrahman yìí ọjọ́ pọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó fa ah, abdulrahman níbẹ̀ ni òun ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni anabi ni awlim wàláwó bìṣà awlim ṣe wòlímọ̀ ìtumọ̀ rẹ̀ nu awlim ìtumọ̀ rẹ̀ ní kíni ṣe wòlímọ̀ wàláwó bìṣà tí ń kọ́ra bóyá pé wúrẹ́ kan lọ́ba lágbàá anabi wí bẹ́ẹ̀ fún abdulrahman ibn awfin radiyallahu anhu ní kúkúrú báyìí pé ntẹ́ni ìbéèrè nìyẹn ntí ń jẹ́ wòlímọ̀ nìyẹn ẹnu ntá anabi wa muhammad sallallahu alayhi wa sallam asata anabi ba táwọn èèyàn ń ṣe tíṣẹ̀rí ó sì kọ́ òun ní ká ṣe kínni ká pé yẹn pé ẹ wá jẹun mọ́sọ igi lónìí òun ní jẹ́ alwalima wallahu alam kí ni ìbéèrè kejì hidaku nìyẹn sẹ hidak àwa là ń pè ń wòlíì máa ń bí àwọn onímọ̀ sì máa ní láàmàṣáhá fèlèstìlá láàmàṣáhátá fèlèstìlá ẹni yìí ní kínní yìí eh, ọjà ẹjẹ ń fún yín ní àpèjúwe tó wà wá kan yìí um, àwọn kan bẹ tá a jọ ń sọ yorùbá ní benin republic àbí ní kùtọ̀nù nǹkan yorùbá náà làwọn náà torí mo lọ́ọ̀rẹ́ nù wọ́n á pe ọ̀rẹ́ mi jọ kan kò sí nílé ọ̀tọ̀ lẹ́ni tó gbé fóònù mo á ní kó sọ fún un pé tó bá dé o pé kó fóònù mi ó ní kí ni mo ní kó ṣe mo ní àní kó ó ní hẹ́yìn kó tẹkùn fún yín tí a bá dé ọ̀dọ̀ àwọn benin nísìnyí mo tẹkùn fún mo fóònù rẹ̀ nù mo tẹ okùn fún yóò bá kan náà láti láàjọ ń sọ láàmú ṣáhàtà fìlìsìtìlá n ta béèrè ni pé kí ni tún mo kùn títẹ. àkọ́ bá yín sọ̀rọ̀ lórí fóònù àà kò sí tó burú ń bẹ̀ bọ́ bá túmọ̀ okùn títẹ̀ sí nǹkan míì tí ọ̀dà á ní kíni èyí so pé a pè ń wà límọ̀ tiwa táàmù tiwa nílùú wa ń bì yìí nù ń pẹ̀rù nǹkan bẹ́ẹ̀ ọkọ̀ kí wọ́n mọ̀ ni ọmọ al ìtumọ̀ àwọn oúnjẹ yìí ni pé inú mi dùn sẹ́ ẹ wá bá ń dunnú èyí òun la fi sọ pé ní ti gbogbo àwọn nǹkan báyìí àní máa wádìí sunna bíbí dé àmbẹ kí láà máa wádìí haramu ni àbí àbí halal ẹni olóhùn fẹ́ ṣe wòlímà oní wòlímà ń bẹ nù sẹ̀ríà ní sẹ́wọ́n agbọ́ ti kalẹ̀ ọ̀làwọn èèyàn máa mutí olóhùn ṣe wòlímà wòlímà ní í ṣe lóòótọ́ àmọ́ wòlímà tí ó jọ jìyà lọ́dọ̀ ọlọ́run lélẹ́yìn so ẹ jẹ́ ká fura sí i máa ń sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìbáadá wá àdá kí ni ìbáadá kí ni àládá ṣẹ̀ríà sí ìyàtọ̀ láàrin méjèèjì wallahu alam kí ni ìbéèrè kejì. ẹ ìmọ̀ràn tí màá mú wa ni pé ẹ mo rò pé àwọn kan gbìyànjú ń gbà kan pé àwọn ó ṣe bíi workshop bóyá bíi dáwọ́rà fún àwọn èèyàn láti kọ́ wọn Eh, kọ́ra wọn láwọn ó ṣe practical fún wọn pé báyìí la wẹ̀kú báyìí la wẹ̀kú bóyá tá a bá gbọ́rù irú ọ̀pọ̀ albarka trust fund ni wọ́n ṣe fẹ́ ṣe ń gbà yẹn ìmọ̀ bóyá wọ́n lè tún nírú nǹkan báwọn lẹ́mìí but ní kúkúrú léyìí tá a lè sọ ń bì í eh, òun ni pé bá a ṣe máa wẹ̀wẹ̀ ọ̀ràn àyàn bá a ṣe máa ṣe kíni ìwẹ̀ kíni ìwẹ̀ ọ̀ràn àyàn aljanaba alhaib anifas bẹ́ẹ̀ náà ni ìwé òkun ìwẹ̀ òkú ntọ́kàn fi yàtọ̀ ní gbèsè àpé yẹn lè yàn máa dá jànábà wẹ̀ fún rẹ̀ yàn máa dá nífàsù wẹ̀ fún rẹ̀ àwa la wẹ̀ òun gbogbo iná là nẹ́bí ń sàlàyé fún wa yìí ìbdá nàbí ẹ̀ṣ bí mà yà mí ni ha ẹ máa bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ ọ̀tún wà bdá nàbí mà wá bẹ̀rẹ̀ alùwòbò ẹ sì ń bi kíni gbogbo eléyìí náà lẹ̀kọ́ ti ń bẹ́ ń bi ìwẹ̀ ọ̀ràn yẹn so ẹni ọba wa fẹ́ mọ torí ọ̀la wa láwọn ẹ̀kọ́ kan tó wà special pẹ̀lú wíwẹ̀ òkú ara ẹ̀ mọ́ sọ yẹn lápèjúwe nísìnyí kò lẹ́tọ̀ bí yẹn bá ń wẹ òkú kó sí òhò rẹ̀ lẹ̀ kò lẹ́tọ̀ bí ṣòkòtò péńpé lẹ́ fi kalẹ̀ sára rẹ̀ ni bẹ́ẹ̀ dà nǹkan bò ní kò lẹ́tọ̀ ẹ̀ wá sí kalẹ̀ ẹlẹ́ ń wẹ ẹ̀ ń wẹ òkú ojú ara èèyàn obìnrin ni ọkùnrin ni èèwọ̀ ni ẹ̀ gbọ́dọ̀ wò kọ́ra bẹ́ẹ̀ ń wẹ̀ orí aṣọ tó bẹ́ẹ̀ náà lẹ́ fi yìí lẹ́ẹ̀fì wẹ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ yẹn ara ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ bí kíni tọ́ da dúró fáwọn tí wọ́n bá ń wẹ òkú nìyẹn lára ẹ̀kọ́ yìí náà ni pé anabi ní kásìrò ìdọ́mi mayiti ka kásìrò ìdọ́mi hayya anabi náà ni wọ́n bá kan ogun eegun òkú ẹni tó bá ṣe kíni tó bá kan eegun òkú bí ìgbà tó kan eegun èèyàn láyé náà nílẹ̀ ṣe ń bẹ fún un òun ni pé bí yẹn ọba wẹ òkú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìsì pé a máa wá mú bíbà tá à ń jẹnkan mẹ́lẹ̀ àbá wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò ní jẹ́nira kankan fún irú ẹni báyìí. ara ẹ̀kọ́ tó tún yàtọ̀ tó wà ń bí eléyìí ni pé kò burú bá a bá rí i pé a èékánná ẹni yìí ó gùn ju ti èyí tí ní kéèkánná ó gùn ma lọ àbí a sẹ̀ríà ní a máa mú mú wa kù a irun mú rẹ̀ gùn púpọ̀ kọ́dà kò burú ká ṣe kínni kaba ṣe bí sẹ̀rí ase ni a ṣe agé kaná fún kagé irun mú rẹ̀ so gbogbo àwọn eléyìí ẹ̀kọ́ tí ó wá wà túnkẹ́ni ìwẹ̀ òkú àmọ́ generally bẹ́yàn ṣe máa wẹ ìwẹ̀ ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà là máa ń wẹ òkú mùsùlùmí náà pẹ̀lú ká ṣe kíni ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì nírú èèyàn tó lè wẹ̀ kò sí condition kan tó lè pé kọkùnrin ọlọ́kùnrin ọmọ wẹ ìyàwó yàwó gbogbo condition tí ó bá lè bọ́ba dikẹ́ rẹ ni tí ó wẹ̀ ẹ́ àwọn onímọ̀ kan ní ẹsẹ̀ táyà mọ́mù fún àmọ́ hadithi tó wá ń bi táyà mọ́mù ọ̀lẹ́ bí ọba yìí pé ẹ̀rẹ́ ni tí ó wẹ̀ ẹgbẹ́ fasọ́bò ẹ̀sìn bẹ́ẹ̀ náà ẹ kírun sí la àfi tó bá jẹ́ kó gbé ojú ogun ló ṣe kínni ojú ogun ló kú sí ẹni ọba kúkú ṣẹ̀hídí lójú ogun àìṣe kínni kọ́dà ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ni ẹjọ́ wà lára rẹ̀ bẹ́ẹ̀ nípa báyìí àsìgbọ́ kan tí máa ń wáyé ń bi eléyìí ni pé àwọn kan wá ń bẹ tá anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ń pè ní kíni ṣèhídì lápèjú obìnrin tó kú sínú nefas obìnrin tó kú sí kíni nígbà tí ẹ̀jẹ̀ nefas ń bẹ lára ìmọ̀ ń bímọ lọ́wọ́ àbó bímọ ẹ̀jẹ̀ yóò tí ì dá ló kú anábì lóbìnrin tó bá kú bẹ́ẹ̀ ṣèhídì ni algarkan ẹni tó rì sínú omi anábì ní kíni ṣèhídì ni ẹni iná jómálé anabi ní sẹ̀yìdì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ sẹ̀yìdì tàwọn eléyìí ọ yàtọ̀ fún sẹ̀yìdì máraka àwọn wọ̀nyí èèyàn wẹ̀ wọ́n yóò kírun sí wọn la gẹ́gẹ́ bí gbogbo òkú mùsùlùmí ni àsìgbọ́ yìí máa ń wáyé kọ́dà ẹ̀rọ alómi tí wọ́n máa jà pé wọn gbọ́dọ̀ wẹ̀ sẹ̀yìdì ni a ah, sẹ̀yìdì máraka nìkan ẹni ó kú sódò ogun anabi sì sọ̀dí tó fi ní wọn máa wẹ̀ wọn anabi lẹ́jẹ̀ ara wọn ni tọ́ba dodo alikiyama alawunu lawunu dam والريح ريح المسك اللون لون الدم لون الدم àwọ̀ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mọ̀ أما lóòótọ́ àmọ́ tí ó máa jáde lọ́rùn bẹ́ẹ̀ òórùn tùràrí àlùmísìkì ni torí yìí ń là nàbì fi ni ẹ má wàá gbé oore yìí kúrò lára wọn àmọ́ ẹnìkan kúngbà tí ń bímọ ẹnìkan ilé wó pa ànábì ní ìyẹn ni pé nínú àwọn ṣùhàdáwò lọ́dọ̀ ọlọ́run àwọn náà nípò àmọ́ wọn ò rí bíi kíni ṣùhàdáù àlùmáàràkà àwẹ̀ wọn àkẹrùn sí هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين